واجعلني على خزائن الأرض إني حفيظ عليم إقبل النبي يوسف عليه السلام يوم بعد الجزار أتري àlọ́ sí ọba ńlá ọba àrọ̀ àti bó yóò dàrú ìmọ̀sáájú eléyìí nǹkan kó yóò ti kọ́kọ́rọ́ sọ̀rọ̀ èrè wọ́pọ̀ fún ọdún méje oúnjẹ ń pọ̀ débi pé àwọn èèyàn ní lè jẹ gbogbo àǹfààní oko ilé ìtọ́lọ́gbani fún. wọn á darí wọn lọ sí ibi tí wọn ti sùn náà jẹ díẹ̀ èyí tó bá pọ̀ jù pamọ́ ilé ìdámọ̀ sí alìtàkùsọ̀rọ̀ alìtàkùsọ̀rọ̀ òun náà ni ìdáhùn ilé ìwọ̀n pè ní ẹ̀fọ́ náà ìwé ẹ̀ náà ti ṣe jọ́ra kan tó dá dúró gbẹgbẹgbẹ ẹ̀kọ́ tá a rí kọ́ lára yóò sọ nípa àlẹ́kùsọ̀. ẹ̀rù bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́nọ́mì náà ń kọ́ sùkú ìjẹ́ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn bí àwọn bọ́ọ̀lù bí àwọn dáníẹ̀lì àìdíọ́lọ́jì tó wà. ẹ̀kọ́ pọ̀ gan-an nínú àládàá bí yóò sùkú rọ̀ yìí wọ́n ti tó rẹ̀ tó mi báwo làwọn náà ti lè kọ́ ẹkúnọ́mì látara dáná ìwé ìpàdé ìṣẹ̀lẹ̀ náà tó dání náà. tó ọba tó wá rí pé eléyìí gangan lẹni tá a fa amara gbogbo ẹ̀yìn yòókù ìdálẹ́ fún ọgbọ́n ara rẹ̀ àwọn olóògbé láti wà látà lánàá ẹ̀rí wọn. wọ́n á ní kó mú wa ní kùbà ní rárá ṣèwádìí àwọn obìnrin tó gbéra wọn lọ́wọ́ ní ọ̀nà sí o ọlọ́run ká pọ̀ mọ́ láàrin ọlọ́run wá fún wa rò níbí ní ìgbà tí yusuf àárẹ̀ ìṣẹ̀ náà tó ti hàn pé kò dára ọlọ́wọ́ nínú gánkà sí lẹ́sẹ̀ ọlọ́run bá fọ iye rẹ̀ mọ́ èyí sọ́ńsì náà kò sì wá náà rí láyé rẹ̀ ọba wa sọ pé ètùnúní bìí ẹsẹ̀ ọ̀nì náà ṣe ó ní ẹ bá mú wa ó wù mí láti sọ di ọ̀kan nínú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ mi ọ̀wọ́n nínú àwọn ẹni tèmi yóò máa jẹ ajírọ́ba abọba jíròrò ọ̀tún ọba ẹwà wò láti gbogbo àti gbogbo ẹni tí lọ sí gbogbo ẹrú ni ẹrú ọgbára rẹ̀ ló kọ ẹrú àpàpà dúdú látàrí iṣẹ́ burúkú ọwọ́ àwọn ọmọ bàbá rẹ̀ wọn pètè pèrò lọ sọ sínú kàdá lérò pé yóò kú àwọn náà ni wọn ti tún dẹjú lẹ wọn fi rí káwọn arìnrìnàjò kájíjì kàdá táwọn sọ sí wọn tún tà lówó pọ ẹ̀dá máa gbé lọ àwọn eléyìí ló wá gbé tà ní mẹsùn ó sì ti hàn sáwọn èèyàn láyé tẹ́lẹ̀ pé tó máa fi lè tààyàn báyìí pínrín ẹ̀rù ìgbọ́n tó máa ti gbé tà ẹ̀rù àti pé jíjẹ́rú kò ní í ṣe pẹ̀lú èdè kò ní í ṣe pẹ̀lú ẹ̀yà kò ní í ṣe pẹ̀lú àwọ̀ lẹ́nìkan bá ti lè lágbára lórí rẹ̀ tó bá mú ọ wọ́n ti lọ tà ọ́ kò nù ẹ̀ àwọn ọmọ bàbá dẹrú rí arúgbó ní òjò lẹ́nu. bàbá ti mú ọ tán ti lé lé ọ wọn sọ pé báyìí láta rẹ ti wà ẹ ti kéré bàbá ti sọ ọgá rẹ dẹrù. orí gbẹrú làbẹ́bí sùn wá wà nínú gbogbo àkókò orí oríṣiríṣiríṣiríṣi wà tẹ̀. ẹrú náà sì tó jẹ lẹ́wọ̀n ẹ wá wo àti bóni tó ń bẹ̀ wò tó lọ́wọ́ máa ń gbé lọ báyìí. ọgbà mísírà wa ni ẹ bá mú wa yóò di amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ adírọ́ba ọba jíròrò ọ̀tún ọba. ìdí ẹ̀ ló ti jẹ́ pé tọ́lọ̀ ń bá fẹ́ sàmì tọ́lọ̀ ń bá fẹ́ gbìyànjú láti bí kọjá kankan lọ síbi kó náà ní bàbá rà kò tó ká ti dúkà sẹ́jú àti tọ́lọ̀ ń bọ̀ bá fẹ́ síbẹ̀ torí rẹ̀ ẹnìkan gbọ́dọ̀ rọra rẹ̀ fún un tó àwọn òbílẹ̀ ayé ti di alágbá lójú ayé àwọn èèyàn ti lọ èèyàn ti lọ́lá àwọn èèyàn ti lówó àwọn èèyàn ti nípò tí wọ́n wá jẹ́ni tó ti sọ̀rọ̀ sínú ọ̀rọ̀ tó tọ́ tọ́ kí ń jẹ́ tiẹ̀ náà lọ́nà nǹkan fún ọ lọ́sẹ̀ ọlọ́run mùsùlùmí sọ̀rọ̀ sínú mùsùlùmí sì sọ pé kò lè dá a mọ́. torí tọ́lọ̀ ń bá ṣe tẹ́tẹ́ ọ̀rọ̀ àti láti àjẹlẹ̀ ní afẹ́lẹ́ ìfẹ́rẹ́ sọ́fẹ́ làájẹ́lẹ́ fẹ́rẹ́ sọ́fẹ́ lọ́wọ́sẹ̀ mọ́kútùbù màálì ẹ̀jẹ̀lẹ́ ولو صبرنا لكان الرزق يطلبنا لكنه خلق الإنسان من عجل أنا ما قادر يفاجئ دولار ọlọ́run ti kọ́ àrísìkì kálukú nínú wàhálà tí ń bẹ lábẹ́ ẹ̀sọ́ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àṣẹ. wọ́n ní sábà ṣe sùúrù ni àrísìkì kálukú ni ọ̀la máa lè ká. ṣùgbọ́n nǹkan ti lọ́lọ́run ti dára náà wọ́n ní ẹ̀ṣẹ̀ sùúrù dọ̀tún la pẹ̀lú òkú ọlọ́run tẹ̀ fi ọ̀bọ̀ yóò dúró dọ̀. ẹ bẹ̀rẹ̀ ẹ dákun kìíní jẹ́ ní ọ̀bọ̀ sí ìlú òní gbàgbọ́. wọ́n ní ìlú tó pọ̀ tẹ́tí ń bọ̀ náà ní Abakaliki ṣé ìlú lọ́ọ́ bá lọ wọ́n ní ẹtú omi òbí ní oṣù àbáyé ẹ dàpọ̀ ẹ̀jẹ̀ náà orí tó mọ̀jẹ̀ tó gbogbo ẹ̀ bá ń dún nǹkan ó bòyàn rù ó rí i pé lọ́wọ́ àgbà Abakaliki lọ látàrí ìkanjú ẹ bá tàṣì ara yín lọ́nà wọ́n sì ti ní tí ọba ti bọ́ lé ọmọ gbé lọ bẹ́ẹ̀ lónìí tó anábì yusuf alayhi salam ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti wá gbé gàbá ẹ̀ ọba ẹ̀ ọba àmọ̀ jọba lọ láyé mi ọba jọba lọ láyé mi wọ́n ti dé gbogbo wọn pátá sọ́nà ìjọkùnrin ẹ̀dí láti ẹ̀ لمن الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس ما كسبت lẹ́yìn olùmọ̀lẹ́ ọ̀hún kọ́lá wọn máa sọ́jọ́ ọ̀gbẹ́ni àlùfíà lálẹ́ ní tó ní ìjọba lọ́wọ́ lórí àlùkò fẹ́kẹ́ parí rẹ̀ tọ́lọ́ ìwà dáhùn tọ́lọ́ ọ̀la ọgbà ọ̀kan tó ti tóbi rẹ̀ wọn láyé bí ọlọ́run máa fún yàn ní ọba àti ọba wa ju ọba lọ láyé yìí náà àwọn bàtà wà tó ṣe gbé àwọn látẹ̀ wọn lé àti tó bá pàtẹ lẹ́sẹ̀kẹsẹ̀ wọn ti mọ ọmọ sí. àwọn bàtà wà tẹkọ ba làwọn náà àmọ́ wọn gbọ́ wọn ní constitutional monarchy constitutional monarchy wọn náà ní kọ́ ba ìdí ẹ ọba ìjọkúrẹ́dí ẹ máa pọn ẹ lébi fọ́tò ìfọ́kànlá yẹn. ẹ̀rí pé lóye wọn sọ gbogbo ọba dà náà gbà lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òyìnbó tó dé àwọn ọba yẹn wọn láti ìdènà tó fi jẹ́ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ba bá ní kó fi ọ̀ wa tọ́ ọba pẹ́ ó ṣeé ṣe kó yìí ó ti dá àbíkára rẹ̀ tó tẹ̀ wọ́n bẹ̀ orí ẹ̀ bàtọ́ bá láti wá ìgbà náà wọ́n máa ń pa aláṣẹ pé àná máa ń dá aláṣẹ àti bàbá làjẹ́ wọ́n pé ọ̀rẹ́ nìjẹ́ tó bàbá má lò ń jẹ́ yọ tó bá lò ráyè ráyè lọ́kàn máa ba ẹni tó ń kí ní káfí kí ní lọ́jọ́ tó ń lọ́jọ́ tó ń wọ̀ ráyè abẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹ̀yin wá sọ di pé àkókò òjò ọ̀sẹ̀ ẹnu dáná wá kálù náà pẹ̀lú wọ́n ti constitutionalize àwọn ọba wọ́n gba àṣẹ lọ́wọ́ wọn òfin tó fẹ́ kò ju monument level lọ ẹ̀ka lọ lẹ́lọ kí wọn àwọn ọmọ àti òkòtò kọ́ńtò kan láti àtúntà ní bàbá àti òkòtò kan ti jẹ́ pé àwọn ọba yẹn wọ́n ti ra wọn àwọn ọba kan wà sọ pàdé ọgbà lórí gbogbo kan nínú àwọn tí ọ̀rọ̀ kan ò ní sọ lọ́dà sí wọn. ẹni tó bá tún gbé nínú fámìlì wọn ti fà kálukọ́ ìyá àtàgbé jẹ náà. ẹ̀mí ìbẹ́ ní ìjọba ní fún ọkọ̀ fún fún ọ̀pá náà. tí ẹ sọ ní àbọ̀dá. torí pé kàtígórì àwọn ọba àwọn yìí wà kékeré ọba tó pàṣẹ. mẹ́sàn-án kékeré láyè látàyè láyè ọba àbẹ̀ wọn ni ìfẹ́ sọ àdìrọ̀bà ọba dúró amúgbálẹ́gbẹ̀ẹ́ kan ọ̀dà mi kí ọba kó kan fọ́nà náà fẹ́ sọ jẹ́ ó ń ga lára lọ́fẹ́ sọ ọ́ ló ń dá sí ó à orí ẹ̀ kékeré tẹ́tẹ́ àyè tọ́lọ̀ gbé yókù fún ní sọ̀tún ìbàdàn ẹrú ọ̀wádìí ẹni tó ti wá di ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọba àti ìlara tí wọ́n ń ṣe ti tẹ́lẹ̀ ọmọ ní lẹ́gbẹ̀ẹ́ tí ọwọ́ àti ìlú. nítorí pé ìwọ ń tẹ ẹni ìṣẹ́ nìkan máa wò pé wọ́n bínú wọ́n bínú kí ló ní kí wọ́n ti àmọ̀ lọ́wọ́. ọwọ́ péńté ló ní ọlọ́run á sàánú rẹ̀ pẹ̀lú ọlá ńlá. ọwọ́ tẹ̀sẹ̀ mọ̀ bí wọ́n bá ń bínú rẹ̀. ọwọ́ tẹ̀sẹ̀ mọ̀ bí wọ́n bá ń bínú rẹ̀ ọgbọ́n ẹ̀ wọ́n bínú

wọn náà fẹ́ dín náà orí ó tó bá wọn náà ó tó bá ó tó ó tó orí ẹlẹ́gbẹ̀ẹ́ pọ̀ náà ẹ wá wo àtọ́bí yóò tó parí ìfún ẹni tí wọ́n wà ní ọjọ́ ọmọbìnrin ló ti tẹ̀ wọ́n jẹ́ tábà bínú rẹ̀ tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wọ́n tún sọ lójú ẹ̀ ìdí nù tí wọ́n bá sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn lórí pé fún ń fún tí wọ́n bá yé dà fún wọ́n tún sọ lójú ẹ̀ àwọn òtítọ́ rẹ nìkan kan tá à ń sọ lẹ́yìn là ń sọ lójú ẹ ní ìsìn bọ́ ọ̀yà ti dìgbà tó ọ̀pọ̀ ó sì jẹ́ ti ara ló ń wo kò ní ìsìn ọ̀sẹ̀ yìí ti máa ti ń dáa fún ọkọ̀ tó bá yìí nígbà àwọn ọmọ ọmọ fẹ́ fi kó fún náà ọmọ fẹ́ fi kọ́ bàjẹ́ náà à òbí ẹ̀ yóò tó kù ní ètò akọ sẹ́nu ara yìí. lọ́lẹ́ mẹ́tẹ́lẹ́mọ̀ ìgbà tí anabi yusufu sọ̀rọ̀ gbàtọ bá sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ ọwọ́ adama ní torí kan mọtẹlẹ lọrọdọ kan nínú àwọn mínísítà tó wà ẹrú lọjọ fún mínísítà yìí ọba gangan nìkan lọ wá ní kó ọbọ mú wa ibi tó bá ti wọn bá sọ̀rọ̀ ọba wa rí i kán ẹni ńlá lè lò lẹ ìyẹn lè jẹ pé wọn ò tí Ọlọ́run ò tí ọlọ́run sì fi ọ débi tó fẹ́ gbé ọ dé. ìgbọ́n ẹ̀bùn tó lọ́n ṣe fún ọ àwọn tó bá ní láti àtòlú wọn sì máa rí wọn sì máa rí pé ah, ọlọ́run sọ lágbóró wù. Ah, èèyàn eléyìí gbá pọ̀ nípò wọ́n gbá pọ̀ níwà o. lẹ́gbẹ́ tó ní pé bẹ́ẹ̀ máa ń ṣe olùkọ́ ẹ lè tètè rí ìrànlọ́wọ́ ọmọ pẹ̀lú nínú ìyànjú wọn nínú ìhùwà sí wọn ní táwọn òbí wọn ò lè rí fún ọ̀rẹ́ rí ọ̀rẹ́. lẹ́yìn bá wa tó ń kìkà lẹ́sìn àwọn ọmọ ọlọ́mọ lọ́mọ. ó yẹ kó síbà ó yẹ kó síbà ó yẹ kó síbà wọn ò ní kí gbogbo ẹni bá sọ̀rọ̀ nítorí kọ́mọ lọ jọra rẹ̀ ló kọ́ wá bà sẹ́yìn ó yẹ kọ́mọ síbà kọ́mọ síbà kọ́mọ síbà. torí kí wọn ti fura jí pé bó ti mọ ẹ àwọn ọmọ ńlá ó gbọ́jú orí rẹ̀ lọ ẹ̀kọ́ tá à ń kọ́ yìí ń yé ju gbogbo èèyàn lọ tí ọmọ ẹ bá ti tẹ̀síwájú pẹ̀lú báyìí áá ọmọ láti ṣe mú màá lọ́jọ́ wa lẹ́yìn ọba tí wàá jẹ́ òkèta ẹ máa tírìn ẹ ẹ máa tírìn ẹ ẹ máa tírìn lọ́nà tó ti pé àfojúsùn yàn padà tẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo nǹkan míì bẹ́ẹ̀ bá ti dóńkèta ẹ rìnrìn àrí pé eléyìí tẹ̀sí báyìí òye tọ́lọ̀ nǹkan ọ́ kú jọjú orí rẹ̀ ẹ̀rìn ọmọdé ni àmọ́ tó bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àgbàlagbà lẹ́kọ̀ọ́ lẹ́nu eléyìí ipò tọ́lọ̀ ń gbé látà ètò fún ọkọ̀jọ́ tó rí ìgbà tó bá ríran rí bẹ́ẹ̀ tọ́ ọ̀hà ni ìnẹ́tẹ̀lẹ́ yẹ̀wò mẹ́lẹ́dẹ́ ìná mẹ́kìnnú láti òní lọ ó ti di mẹ́kìnnú ẹni tó ní àyè àyè àpọ́nlé lọ́dọ̀ wa ó ti di ẹni tó ní àyè àpọ́nlé lọ́dọ̀ wa ẹni ó sì ti di ẹni tó wà láyè pàtàkì lọ́dọ̀ wa torí pé àjọ nígbà ọláyè ọlọ́run fún ọ lóye láti mọ ewu kan tí ń pọ̀ pé ojú rẹ̀ ó ti sú lórí wa. bá bẹ̀rẹ̀ sí ní wà agbára wò ká àníbalẹ̀ mọ́ta ráàmù tó ń bọ̀. ìwọ lọ ta wá lólobó tá a fi mọ̀ tó lù nǹkan báyìí bẹ̀. ó yẹ kó ọmọ bá wa gbé lò ó ti tó ó ti dá sáyè nítorí tó o bá pé ọjẹ́ ní ni o ò ní gbìyànjú àti ọkàn dágun láti wá níbi àtúbà ah, wọn nílùú wọn fún ọgbọ́n wọn kù fún ọkàn nìkan torí rẹ̀ o ti dẹni tá a ti sáyè ọkàn sábà ẹ rí nǹkan mọ ẹ̀yin náà kò dodo pọ̀rọ̀ yìí ẹ jẹ́ ni tó pé bàtẹ̀lẹ̀wọ́ yín ti ṣe mọ́ bẹ́ẹ̀ náà ni wàá yán mu bẹ́ẹ̀ lódodo kò síbi tí ó lè gbé yàn lórí ìlú nígbà tó sì ṣe pé irọ́ jàmbá kò síbi rè kájú kéèyàn Yusuf aleyhi sọlá ọ̀parọ́ ìdánmọ̀ nínú àládọ́rọ́ nínú àwọn lọ́sọ̀jáde kò sì dá mẹ́jẹ̀mú lẹ́nu bá ń fẹ́ ọ̀rọ̀ àlàyé fún ilé báyìí lẹ́nu kò sí bẹ́ẹ̀ ntọ́lọ̀ fi mọ ọ̀sọ̀ fún ọ àwọn náà sì mọ̀ ìpín tá a bá ṣe ní lórí gbọ́ kí lọ́ọ̀ẹ́ ká sí ká dúpẹ́ ni àwọn náà dúpẹ́ àwọn náà dúpẹ́ ẹ̀dọ̀ sẹ́yìn ẹnìkan ti ṣe yín lórí fún wa ní ká náà fún ọ kò sí mọ́ ọba nínú omi ní wọn tó láàbí ó ká ló ẹ ti sọ pé ó ti wá ṣe gbogbo dẹ́ẹ̀fẹ́ fún yín ẹ wá lẹ́ẹ̀dọ́ ló fẹ́ fún tọ́lọ́ wọn bẹ̀yìn náà lẹ́yìn. oníkẹ́ni kò mú ọ lọ sípò ti ń rajà olúwa náà fẹ́ máa ta ọjà ṣé ìwọ lè ṣe é lóṣù níbi owó lẹ́yìn ìlú lẹ́yìn fún wa lọ sí ẹ̀sìn wa ìwé náà sọ pé kéèyàn ọkọ̀ ìdàjẹ́ máa lọ lẹ́sìn ní bẹ́ẹ̀ lè sẹ́yìn lọ sí àní ní lọ sí tiwa òun wá ṣe sùúrù wa mú yín lọ sí ó sì ti sọ fún mi tó ń bá mú yín lọ nígbà tí ó rajà tó ń fi gbogbo àtúnṣe rẹ̀ nínú owó tí òun ní fẹ́ dúkà ọ̀dọ̀ ìjọba ni wọ́n sọ wọ́n sọ ọ̀nà tó wú lọ wọ́n sọ. wọ́n á ti di ẹrú ọlọ́ wọ́n ti mọ́ ọ lọ ìgbìmọ̀pọ̀ kàǹkárá díẹ̀díẹ̀ gbogbo ẹ̀ náà lọ dáná wà á dá gbogbo ẹ̀. gbogbo àtúrí ló kú fún ọ. nígbà délé wọ́n á di pé wọ́n ń tiẹ̀ ọ lówó ó tẹ́lẹ̀ sọ̀rọ̀ wá ní ní ọ̀rọ̀ tó mo lè sanwó kan náà àti owó ní mo rò pé wọ́n lọ máa fi lájà mọ owó ti sọ̀rọ̀ tó bá lẹ́yìn ní ọ̀ bó lẹ́yìn ó ti fẹ́ Johnson ó ní mú un lọ ibi tó wọ́n ti máa rajà òun ti sanwó fún mi lówó sẹ́gun ní ibà ìdí ọ̀sán fún mi ó ti á mú un lọ kọ̀ sanwó sẹ́gun tó ti ò dájọ́ wọ́n dọ́là rèé àwọn náà kó sọ nígbà tí wọ́n rí wọ́n ṣe. tó bá lẹ́wọ̀ títí tí ẹ kọ́ lọ ọkọ̀ ọlọ́gbọ́n ọjọ́ mi nù. tó òun náà wà mọ̀gbẹ́gbẹ́ láwọn bá léegun lé bàbá àwọn òjò bí ọba tuntun máa ń kọ́ tí wọ́n máa ń mú yàn sí àwọn gẹ́gẹ́ bí ọmọ eégún wọn náà bá sọrí ìlú aláàtọ ni àdúgbò àwọn ọmọ ọyọ tó kù lọ rajà pé a ní ìní samantha bárò tó ti ṣe àná àìmọye irú ẹ̀ láyé dá àwọn àìmọye irú ẹ̀ tó bá ní sanwó ká tó lọ gbà ọ́ àrí èmi àti wọ́n ọ̀gbà mi gbọ́ ni ọ́ torí di eléyìí àwọn èèyàn yìí ànábì yóò sì fi wọn lóore wọn mọ òre fún un kó tẹ káà náà rí nù kó tẹ káà rí nù nítorí pé tí ẹ bá fi fi sólóore. ẹ̀yin lẹ́sìn na ọlọ́run ọ̀dọ́ ẹlẹ́dàá èyí kájú kó tó mú yàn yọ padà hàn sí ọ pé nǹkan ẹyọ kan lọ ṣẹ̀ṣẹ̀ sí mà ẹgbẹ̀rún pamọ́ sí ọ ó tún á òun lọ́jọ́ mi sọ̀rọ̀ fún náà ya mọ́yà O rò pé gbọ́ jẹ́ tó ọ gbé sáyé dọ́gba ṣùgbọ́n Yusuf alayhi salam bàbá náà lanu o torí pé tí àwọn èèyàn tó bá ń sọ̀rọ̀ wọn náà ti ń bá sọ̀rọ̀ wọ́n ti ra rẹ ń dùn gbogbo tẹ sọ náà ọba wọn náà sọ wọn náà sọ nìyẹn ni wa láláì lè ní bá mi àwọn ní ìwọ ní ìsìn o ó ti dẹni tó láyé pàtàkì lọ́dọ̀ wa ó sì ti dẹni ìfọkàntán lọ́dọ̀ wa ẹ̀yin náà dáhùn ìfẹ́ tó dúpẹ́ ànábì yusuf wa sọ pé qala ja'alni ala khaza'inil ard inni hafizun alim ànábì yusuf ní ayọ̀ mú wa wá ti mà látàrí báyà sí wa mo dúpẹ́ o olùdarí wọn fojú bí o wọn fojú kéré ibi tí ẹni ẹgbẹ́ mi sí o wọn mọ̀ tọrọ kẹta o náà ní pé ẹ fi sọ́lé owó ilé owó orílẹ̀-èdè yìí èmi ni ẹ máa sọ ìgbésẹ̀ ìmọ̀ òkú ìjẹba mọ́ sí èmi ni ẹ ti alábòójútó rẹ̀ tẹ̀mí tọrọ òbúra mi kí ló dé torí mi jẹ́ ẹni tí máa bá yẹn sọ nǹkan bá ti sọ mo sì tún jẹ́ ẹni tó nímà nípa bá a ti ṣe sọ nǹkan àbá fún mi sọ kí ni yusuf ń ṣe ìyìnra rẹ̀ nígbà tó sì dá kẹ́yìn náà máa yìnra yín ẹm mi tẹ rí ìgbà ẹ fi mi ṣe minister of information ẹnu mi mú sí. mo sì gbọ́ òyìnbó tí à ah, èyìnbó pé Elizabeth ẹni ń bẹ lẹ́nu irọ́ la tọ́tọ́ kí ọ̀rọ̀ ìtọ́jọ́ rẹ̀ ah, ẹ mọ̀ pé ní Islam tọ́tọ́ kẹ́ máa yíra yín tọ́tọ́ kẹ́ máa kẹ́ máa yíra yín wọ́n láti sọ kó àǹfọ̀sọ̀ ẹ má fọ̀rọ̀ ayé nítorí pé ọlọ́run bá dá wa màdúgbà tó mọ́ra wa lọ lẹ́yìn àti wọn nìkan bá dájọ́ kò tó òwúra rẹ̀ kó kó tọ̀sẹ́ ni tó gbọ́n sí ọ láyé ìgbà tó bá kó sínú agbo àwọn ẹni tí ọpọlọ wọn pé ó yìí pé wọn gan-an lè rọ ẹ̀yìn nínú ọpọlọ pé nítorí pé bẹ́ẹ̀ bá ti ìlú kọ̀ máa wọ̀ ẹ̀ ní mọ bẹ́ẹ̀ ti mọ ẹ̀ ní mọ bẹ́ẹ̀ ti mọ ọ̀là lọ sí òun tí òun kò bàbá ẹ̀ lómi ìlú tó wà wọn ní kó bàbá rẹ̀ tó ti dáná kó tiẹ̀ tó kó bàbá òun. ṣùgbọ́n o wọn ní sànàbí yusuf àárín ìṣẹ̀lẹ̀ àti kò burú yíyìn tí nira rẹ̀ kò burú wọn ní kò burú náà téèyàn náà fúnra ara rẹ̀ kó sọ ń tọ́mọ̀ nípa ara rẹ̀ ń dáadáa wọn á pa jùlọ níwájú àwọn ẹni tó súnmọ́ pé wọn ò mọ̀ tí wọ́n ti ń kó dáadáa sí orin tọ́lọ̀ kan. bí àgbẹ̀jọ́ ẹni ọ̀wọ̀ àwùjọ kan. àwọn èèyàn mọ̀ nípa ẹ̀sìn ọlọ́ wọ́n sì nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́ wọ́n ń láti ṣe wọ́n lójú kòkòrò pé wọ́n wá wá mọ̀ torí pé orí olè bá pọ̀ láwùjọ wọ́n wá sọ pé à tí mo kọ́ pọ̀ gan tí mo sì mà tí mo lè fi ṣe ní ọ̀rọ̀ nípa nǹkan báyìí ní ká sọ àbọ̀rọ̀ nípa àmọ̀ báyìí àbọ̀rọ̀ nípa àmọ̀ báyìí ẹ mẹ́ta fara o wọ́n ní kò sí tó náà nítorí báwọn ọmọ àwọn òsì máa jẹ́ náà ibi tó máa ti sọ bá pé wọ́n ń ta wọn níbi kánù àwọn ẹni tó fẹ́ wá ọmọ àdìdé ni wọ́n fẹ́ já lọ wá já lọ wá dàbí ìgbà bàbá yìí ọ dàbí ìgbà tó ọ táwọn náà fi ṣe gbogbo wọn torí pé èrò ti ẹni kó rí ọkọ̀ yéé pé èrò rẹ ni kó máa pè ọ́ tí èsì jì tó bá pé àníyàn tó ń sọ ọ́nù kò sí tó Yusuf sọ pé òun máa sọ ẹni tí ó sì owó mínísítà of finance ọgbọ́dọ̀ ẹni tó ti fọkàn tán nítorí pé ọba ẹni tó ti nígbà tí ìgbà ìgbọ́n kòtò ọba gbẹ ìjọba náà tajú orí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tí ọba bá ní sọ nǹkan gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe sọ́mọ nǹkan sọ. ṣé táwọn máa sọ nù sábà fẹ́ ní èèyàn tuntun táwọn máa sọ pé ẹnìkan ọkọ̀ gba dípò àbá ìsọ. kì í ṣe pé ẹ̀kọ́ tẹ fọ́ o ìwé ẹ̀rí tẹ gbà o ẹn experience tẹ ní láyé ọjà tẹ bá fẹ́ fi hàn tuntun nísìnyí ẹnìkan ẹ̀kọ́ tó lọ kọ́ ẹ̀kọ́ nípa àgíríkì nítorí kó tó wá gba ìwé ẹ̀rí àgíríkì láàbò ọ̀sẹ̀ mínísítọ̀ ọ̀gá tó kọ́ sí rárá wọ́n sọ pé fi hàn wá oko mélòó ló ti dání lọ́ba ní ẹ̀ wọ́n gba ìwé ẹ̀rí mi bá ní ọ̀dà kórí o àmọ́ ọmọ nǹkan sọ bàbá sì wádìí lọ́dọ̀ àwọn a gbogbo tẹ bá pamọ́ sọ́dọ̀ rẹ̀ kẹ́hìn pé abẹ́ ẹ̀sọ́ ni ọ wà nǹkan kan ò lè tẹ àbítọ́lọ̀ bá kàdà àwọn àbùkù mínísítà ọ̀fìn náà ẹ̀yin wá ní agbásọ ríran fún kápẹ́ńtà ọ̀gẹ́gẹ́ tiẹ̀ nítorí pé ńgbà mi ọ̀pọ̀lọpọ̀ ìní ronú tí wọ́n máa fi sọ̀rọ̀ wọ́n ní ìjọba arádáradá wọ́n lọ gbá sọ bí wọ́n fi káfíńtà wọ́n gbé lé kíkà wọ́n gbé fún bíríkìlẹ́yà èyí ti dandan kó rí bẹ́ẹ̀ ńgbà mi nítorí ọ̀tọ̀ ní ìwé ẹ̀rí ọ̀tọ̀ ní ọgbọ́n ìwé ẹ̀rí pẹ̀lú ṣé ń tó wù yín kọ́ lẹ kọ́ sùkúl ṣé tó wù yín kọ́ wọn kọ́ ọdún náà mọ̀ ẹ̀jẹ̀ ṣé ní yunifásitì ọ̀tọ̀ ní tọ́ máa apply fún ọ̀tọ̀ ní wọ́n dà ní torí pé àwọn ọ̀fẹ́ káwọn dìpátímẹ́ǹtì wọn yọ kú àwọn ọmọ yẹra fún àwọn àti láti wọbẹ̀ dàbí àwọn ọmọ nì nínú họ́ọ̀lù nínú ọmọ one fourteen one bẹ̀ ní ìbẹ́sì tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ àwọn àti gbogbo àlàyé náà tètè yí wọn wọn ò ní foundation bí àwọn ọmọ àtàrí àwọn ọmọ àti nínú ẹ̀rọ àpò wọn sí ìlànà ìsọ̀rọ̀ àti ẹ̀rọ àti ẹlòmíì ti jó gbogbo orun dájú gbogbo ẹ̀sìn tí ń sọ̀rọ̀ àtìkì ó tó dínran olórúkọ ńlọ náà disco olórúkọ ńlọ ní ọwọ́ alẹsìn ẹdẹdẹdẹ tó ẹyin kìíní wọn yẹ ẹjọ ẹni tó wá pẹpẹ ok ẹni tó bá mú fún ló ń fi lóṣèlú báṣí dìpátímẹ́ǹtì kan náwó nínú èèyàn one fourteen ọmọ mẹ́ta ti náwó ọmọ mẹ́ta ti náwó. bó lẹsẹ agbára yín bì wọn ni à ah, we are forced to be here la awùlà wọlé wọn fúlà jùlọ àjẹ kódà ẹlòmíràn tó ń sọ fún mi we are only in university for certification àtẹ̀gbàwé ẹ̀rí àá lòdì náà gbogbo department bẹ́ẹ̀ ewu ogun yẹn fẹ́ẹ́ di medical doctor abẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ tí o bá ti di medical doctor tó di lọ́ọ̀yà yóò lọ bìyà lọ́rùn gbogbo specialization yìí fi wọn lọ bọ jẹnjẹrẹ àwọn ìṣe òdo báwa ọ̀gbìn wọn ti láti kálukú wọbi tọwọ lẹsẹ tọmọ ní tóbi láti tó fi wọn láti tó fi jáde yọọ máa sí i torí ok ẹ wá sọ pé ẹ lọ́ọ̀yà wọn lọ fún mi sọ ẹnjìníà ẹnjìníà wọn fún mi sí wọn gbé nínú òfin náà ẹ ẹgbẹ́ òfin náà lẹ́sàn èyí ṣe pé kálukú fẹ́ rí níbi tó ìjọpọ̀ sì ní nìkan tó ní ìgbà tó ti ní sẹ́tọ̀ wọ̀ ibi tí mo ti tẹ́tẹ́ ètò pàtàkì gbogbo ìgbà máa ń sọ pé níbẹ̀ máa wò rí ibi tí mo ní ẹgbẹ́ mi sí ẹgbẹ́ mi síbi ìbànújẹ́ ló parí ẹ̀ ilé ẹ̀ wọ́n lè gbé iṣẹ́ ránṣọ ránṣọ fún bíríkìlẹ̀yà lórí agbárí làwọn wò wípé tọ̀ láti dọ́ sí ó ti jáde tó kù náà kò ṣiṣẹ́ ilé bímọ kò ní ṣiṣẹ́ ìgbọ́n gba kọ́ńtàkì àtọ́rọ́ ó sì mọ àwọn télọ̀ tó máa sọ ọ́n fún wọn máa àbí òye wa àwa ti fẹ́ fún sẹ́ ṣé ti télọ̀ láàbù ni àbí ti kọ́ máa malé ọmọ fẹ́ fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ọkàn kọ́ sùkúù náà à tẹ̀lé ìtumọ̀ sùkúù á máa wo alẹ́ni tó sùn kìkà ká tó máa fà wọ́n yẹn sùkúù. bí ẹ bá rí i pé wípé àwọn ẹni tó tọ́ sípò lẹ máa ń gbé sípò wàláàhí ọdún méjì pọ̀ lẹ́bi rí àyípadà ẹ rí àyípadà gidi bíkọ́ gbogbo ẹni tẹ́ mú wa àwọn tó máa ń jọ sí i èsì ẹni tó sọdún kan lọ́ọ́ bí ìjọ ẹsẹ̀ máa wọ́pọ̀ láti máa ṣiṣẹ́ wọ́n máa gbé tí ìwà fún un lóòrèkóòrè ẹmu tí bàbá ẹmu tí ẹmọ ronú ẹmu tí níta mínísítà ẹmu tí ah, tí làá máa orílẹ̀-èdè ti dà bó ti dà yìí torí ẹ̀ náà ti sọ ike òtún tó burú kọ́ sọ kó fi yá àwọn tó bá ní ẹ̀bùn kan tó yá àwọn tó ń ṣe ń bùkátà ẹni tó àbùsọ lé owó wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe bọ̀dọ̀ àríyí tí ó sì nímà yóò nímà nípa tá a fẹ́ fi lé lọ́wọ́ nítorí pé ẹni tí ò bá ti nímà ẹ bá fi sọ́ọ̀bì kan ẹ gbàgbẹ́ jẹ́ ni ẹ gbàgbẹ́ jẹ́ ni síbẹ̀ jẹ́ náà nínú gbogbo nígbà máa ń ṣe nínú ìgbésí ayé wa ó pàtàkì tó ká wá ó pàtàkì ìgbà gbogbo ẹjọ́ náà máa fún lọ́mọ ẹ gbọ́dọ̀ fọ̀rọ̀ ọmọ tó rí o kìí ṣe pé owó ni wọ́n máa ń fi máa wà o kìí ṣe owó kìí ṣe tẹ o torí pé ní àwọn á ní problem láwọn áfíríkà ju wa yìí lẹ́yìn tó máa lọ school tó bá jáde tó bá gba dìgbì ìjọba rí jẹ ẹ̀ máa gbẹdọ̀ mọ̀ sọ ìgbà àdúpẹ́ àdúpẹ́ àwọn tá a kọ́ mẹ́kò gan-an. I eh? manage. Ìgbà graduate ni ẹ. Oṣù tí wọ́n gbọ́ tó olóògbé. tó. Nítorí pé òun láti ẹ̀ wá pé ń sùn ní sùkúl. Tó fi parí ọdún mẹ́rin kò lè tó. Nítorí pé nínú tó fi téèpù ọlọ́run ọmọ yẹn nọ́mbà olùkọ́ tó kọjá níwájú ẹ̀. Ó ó rọ́pò Nínú ẹ̀ náà yọ ọ̀pọ̀ gbọ́n lọ́dọ̀ ọlọ́gbọ́n. yọ sọra fáàdì òfòní lọ́dọ̀ òfòní. tó pẹ̀lú báyẹn tó ń bá wá jáde kò lè fi lórí ẹ̀ ẹ̀yin ò ní mú abẹ́ gbọ́n bẹ́ẹ̀ ẹ̀yin ká ti fa àwọn ẹ̀yin ká lọ. ní ìdíjà bá mú ọ tíráàmù ó tún ti fa àdúgbò ọ̀gá mẹ́rin ẹ̀yin ó ti mọ̀ ọ́ bọ̀ àbọ̀ ọ̀gá ìjọba ẹ̀. kọ́lá inú ti máa bíyàn tí inú ti máa rùn yàn irú agbọ̀wó ni mò ń mú lọ tíráàmù. orí ẹ̀ ló ti jẹ́ pé ẹ jẹ́ káwọn ọmọ wọn ní interaction tó pọ̀ tọ́mọ bá ń báyàn púpọ̀ sí náà mo sọ rí wípé bóòlù ti lè gbọ́n iye èèyàn tó ń bá ń bá ti ló dictate kò sí ẹ̀kọ́ gbọ́n ẹ lè sẹ́ni tó kàn ń gbélu ìjọ jáde rí ìjọ mẹ́ni kankan rẹ́ńgbára arómalé arólú àbí náà ẹ̀ láti ẹ̀ lọ́ọ́ àwọn àdúgbò mọ̀ ọmọ tí fẹ́ fẹ́ fún fún arúgbálẹ̀ jẹ́rù ọ̀pá ìta àwọn tó wà lórí ìgbà àròkọ. ẹ lè fi wú ẹni kọ́ jáde wọn náà ti máa ń lo ọba tó ń padà wá sínú ìlú ọ̀gbọ̀n jù ọ̀rọ̀ ọwọ́ odò ọba ti ń lọ ìlú ọ̀gbọ̀n jù ọ̀rọ̀ torí wọ́n kàn kan tó ti sàn náà ọ̀dà kan sẹ́wọ̀n kò ti lọ sí odò ọba wọ́n ti gbárí ó ti gbàgbọ́ òkèèrè wọn ní rí gbàgbà mi ọgbọ́n bẹ̀rẹ̀ sí ní kó jọ sórí ọgbọ́n tó bá tó wá di gbàgbárí fún kọ́ tọmọ pé yóò tutù ti wọ olódò ọba lọ. ẹ èyí tí wọn pè lọ́gbọ́n ni iye èèyàn tẹ bá bá ti rí láyé àwọn ní ti tètè bọkọlọ yóò ti dínà. àmọ́ àwọn ẹni tó ń bá ṣe gbogbo ẹ̀ wọ́n wà límì èèyàn díẹ̀ náà lọ bá ṣe kíní kan kàkà tí kò sí lílọ ọjà ọjà lọ sílé. agọ̀lẹ́ pè mí ọgọ̀ bàjẹ́ because tọ́lá bẹ̀rẹ̀ sí ní tọ́ ọgbọ́n ọmọ ẹ̀kọ́ ọ̀pọ̀ lóòótọ́ èsì pé bí ká yẹ̀yàn jẹ o àmọ́ ọmọ ẹ̀kọ́ ọ̀pọ̀ pé ah ẹ̀wù fún ẹsẹ̀ ń gbọ́rọ̀ kalẹ̀ ẹ̀wù fún ẹsẹ̀ ń ronú kí ló tẹ̀ mí bẹ́ẹ̀ ni ọmọ tó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀wù kìí ṣe ọ̀dọ́ olùkọ́ lásán ni ẹ̀sìn máa kẹ́ àwọn tẹ̀ ń jọ kẹ́kọ̀ọ́ ọkọ̀ bàbá lọ ọgbọ́n lọ́dọ̀ ọlọ́mọ mi ọgbọ́n ló gbé wá sùn ẹlòmíì àgbọ̀ ló gbé wá ṣùgbọ́n àgbọ̀ náà kò ní lọ àfikún náà fún kébi tó ń tún báyìí púpọ̀ sí tó ń tún báyìí púpọ̀ sí olùkọ́ kọlọ rẹ̀ ń sinmi lójoojúmọ́ olùkọ́ kọlọ rẹ̀ ń sinmi gbàràgàrà ọmọ adé gbàràgàrà ọmọ adé gbàràgàrà ọmọ adé títí sẹ́yìn náà fi dání tọ́ka ìrẹ́ ló ti jẹ́ pé a gbọ́dọ̀ rí i pé a fà àwọn ọmọ adẹ́nu sí kọ́mà wọ́n yìí lọ kọ́mà torí kí wọ́n wò ó ìrìn kàmí àmọ́ ẹ kọ́kọ́ gbìyànjú lọ́kọ́ lóṣù fún náà ilé ìpàtàkì pàtàkì púpọ̀ nù níbi ayé tiwa tá a wáyé so tọ́mọ bá ń wà lẹ́nu pé ń kẹ́kọ̀ọ́ yọ ọgbọ́n tẹ̀yìn ò lè kọ́ láéláé bọ́dà gan yóò débi wípé tọ́mọ yín bá ń sọ̀rọ̀ nígbà tẹ́ ti fi sójú ọ̀nà kọ́kọ́ mọ̀ ẹ ní mọ̀gbà tẹ̀ ń forí kalẹ̀ ti pẹ́ fọ́nà. ọlọ́run ti pẹ́ fún ọ gbogbo tí mi ò fọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ẹ wá dé malé kẹ́ máa tẹ̀ra yín jẹ èmi kẹ́ sọ pé kọ́ máa kiri fùfú kọ́ máa kiri ẹ̀kọ́ mo ní òtún gbọ́n ru àwọn ọgbọ́n èèlò rẹ̀ ná lórí pé kọ́ máa kọ́ tọ̀tọ̀pọ̀ ọ̀pọ̀ rárá ọ̀pọ̀ rárá nítorí pé impact njẹ́ ọ̀gbàdà rí fún sọ́mọ láà à ọkọ̀ tàǹtà lè fowó rà ẹ̀rí pé ẹ̀ẹ́ni ti dàgbà tábàgbọ́ ẹ̀ ti dàgbà náà ní ọpọlọ tó ẹ níbi ìdàgbà kan lọ títí tọrọ ọsẹlẹ jẹnìkan máa yín náà dá sí wàhálà ẹni máa dẹ sọ lè mọ gbogbo làákà ìlú ti sọ ẹni tọ́lọ̀ bá aṣọ orí bẹ́ẹ̀ kò sọ yẹ kó dúpẹ́ fún àjọ ẹ̀ ìlú ẹ̀ ló ti jẹ́ pé ilé ẹ̀kọ́ kò gbọ́dọ̀ jẹ́ lé ìwé ilé ẹ̀kọ́ kò gbọ́dọ̀ jẹ́ lé kíú torí pé ìwé àti kíú yìí wọ́n kọ́ bí wọ́n ti ka tí wọ́n máa kà ilé ẹ̀kọ́ yàtọ̀ sí pé ẹ̀yìn máa ka ẹ̀ máa kọ àti ń dìbẹ́lọ́pù ọ̀pọ̀lọ́ ní. ìdí inú tó fi jẹ́ pé ilé ẹ̀kọ́ ni àgàní máa sọ̀rọ̀ dálẹ̀ á béèrè béèrè torí pé a fẹ́ dìbẹ́lọ́pù ọ̀pọ̀lọ́ rẹ ni. wọn náà sọ sọ̀rọ̀ ti lẹ́nu wọn náà sọ ti ibi tí èèyàn mẹ́wàá bá ti dáhùn tí wọ́n pe ìdáhùn èèyàn mẹ́sàn-án ní ìdáhùn tí ò déédéé sẹ́ni tẹ̀wá wá dáhùn sẹ́ni fún gbogbo ẹni mẹ́sẹ̀ẹ̀sán mú tuntun ra mú wò pé mo ti gbé làájá ìgbàlẹ̀ àti ìmọ̀ ìgbà. bọ́kọ ló sì máa develop bọ́kọ ló sì máa develop. torí ẹ̀ àìlè yìí mo ní mà nípa tí mo ní mọ̀ máa ṣe. ìmọ̀ pàtàkì o ìmọ̀ jowó lọ o ìmọ̀ pàtàkì o ìmọ̀ jọlá lọ o ìmọ̀ pàtàkì o gbogbo pàǹdùkú tá a kó jọ lé ayé tá a bá ní mà irọ́ lásán irọ́ lásán lásán. ẹ̀ ẹ̀ ló ti jẹ́ pé táwọn náà wá wọnà tásánà táwọn ọmọ wa tó wọn fi ní jẹ èrò ẹ̀yìn ìmáàmá gbìyàn dàdí níyàn bá ti ní màkà inú àyọ àná tí wọn mọ wá lójúmọ́ wọn ti àyọ àná àwọn àká mi ẹ̀yin èèyàn á mi ẹ̀yin èèyàn á mi ìwọ lọ́jọ́ bá wọn gbàgbé gbólódò ni wọn ní ẹ̀yin èèyàn ó oní àmì dájú àlàyé yọ̀ọ́ dáa fún yín láwùjọ. <laughs> nígbà tí ọ̀wá mọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ìmọ̀jáwárì ti de ṣòro ó ṣòro dínú tó gbogbo ẹ̀ máa ń sáńbẹ̀ dínú tó gbogbo ẹ̀ máa ń sáńbẹ̀ ẹjọ́ bá wá dúró àwọn ènìyàn padà sórí wọn sọ pé lèkólé ìlà ṣẹ́wé lẹ́rúlẹ́ xarafẹ́tùn wọlékin àdìmọ̀ rìjẹ́lì tàbá wọn ni gbogbo ìyàn ló lè gbìyànjú. tábàlà abẹ́ gòkè lọ sókè rere gbogbo èèyàn ló lè gbìyànjú gbogbo yín ló lè gbogbo ń kálukú náà tàbí mẹ́ta ọ̀ pé òkè Kilimanjaro láti bẹ́ẹ̀ lẹ́yìn mélòó ló dé ẹ̀rí ti tẹ́tí bí àwọn kò ti ṣubú àwọn kò ti padà pé à ó lè dáná bọ̀lẹ́ àná lọ. kò ti padà lé ó lè jẹ́ pé inú èèyàn ọgọ́rùn-ún ẹnìkan ní òde rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀ma rí níjọ́ tẹ bá bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ẹ̀rí fẹ́ fọ́n class tẹ́ẹ̀bá ti ń bá lọ lèyàn mọ̀ ní tẹ́ẹ̀bá ti ń bá lọ lèyàn mọ̀ ní kí ló dé àrí mímọ́ náà nígbà tí ẹ náà kí ló dé àrí mímọ́ mo jẹ́ mímọ́ mímọ́ tó ti yá mi kí ló dé àrí mímọ́ ẹ̀kọ́ àwọn oṣù díẹ̀ kí ló dé títí tẹ́ẹ̀bá àrí sí ẹni tó bá kù àwọn yóò wá kà mọ́ ọ̀gá gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ ń ibi tó máa ti sọ̀rọ̀ lọ́jọ́ wájú àwọn náà máa tẹ́tí kò sí dá padà má kò sí dá padà torí ẹ̀ ló ti jẹ́ ike ẹ̀kọ́ ọmọ sẹ́nu kọ́kọ́ mọ́ ẹ̀sìn ọmọ sẹ́nu kọ́kọ́ mọ́ ọ̀padà tọ́lọ̀ ọba ẹlẹ́dàá ọ wọ́n bá ràn yín lọ́wọ́ owó bẹ́ńtílẹ́mù nínú tọ́lọ̀ ọ̀sán tẹ̀sán ọmọ yìí lọ ọmọ oṣù náà kọ́ lọ ẹ̀ máa yí ọmọ gbogbo gbà kí ẹsẹ̀ tó wù lánà ọ̀rọ̀ pọ̀ kí ẹsẹ̀ tó gbàgbọ́ lánà ọ̀rọ̀ pọ̀ ẹ̀kọ́ ọkọ̀ máa wò ẹ̀kọ́ ọkọ̀ máa jù tọmọ bá fi lè rẹ kọ̀kọ́ ọ̀la ẹ̀sọ́ yìí ẹ̀sọ́ yìí torí ẹ̀ ló ti jẹ́ pé ànábì yóò fi sàárè ìṣẹ̀lẹ̀ nínú ẹ̀kọ́ tó lọ́wọ́ bá ṣe fún mi. tọ́ Yusuf alayhi salam ọtọrọ kíkọ́ fún ní tẹ́ torí kọ́ mọ̀ fún lágbára láti lè gbé irú iṣẹ́ bẹ́ẹ̀ yọ àti pé iṣẹ́ tó ń fẹ́ máa ṣe kí fún ìbànújò nìkan ló ń lé òun fẹ́ tara rẹ̀ sọmọ aráyé láǹfààní bẹ́ẹ̀ ló ṣe pé tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ náà ẹ mú àtẹ́sìṣ ẹ má jẹ́ onímọ̀ta rẹ̀ nù ẹ̀yìn ìṣẹ́jẹ́ ìbàjẹ́ láyé kọ́mọ èèyàn máa ṣàǹfà ní tẹ̀síẹ̀ nítorí pé tá a bá ta ayé tàǹkì àmọ̀tẹ̀ tá a bá ta ayé tán ẹ̀sìn yá àmà jù níṣẹ́ wọ́n tó tẹ́tẹ́ yẹn ṣe ìyẹn rẹ́ńdà sáfíìsì fáwọn èèyàn nípa tó jẹ mọ́ ìlera ni ọ̀fíìsì kọ̀ǹpútà ni àyè bá dáa yàtọ̀ sówó oṣù ẹ̀ mọ̀ gbà ládàá lọ́dọ̀ nítorí pé ẹ̀ ń jà fẹ́mi ẹ̀ rí pé tàánú tàánú lẹ̀ yọ̀ ọmọ ìṣẹ́ kàní jẹ́ pé ẹ ṣe ọba èyí ṣàtẹ́kù ẹ ètò tó kú mọ́gbà kìnnìkan kìnnìkan bákan náà ẹni tí ń ṣiṣẹ́ olùkọ́ òun náà wọ́n rẹ́ńdà kọ̀ọ̀kan ńlá sáfíìsì kan mi yẹn torí pé gbogbo àwọn eléyìí ní ìsìn àwọn náà ni ó ti di lọ́la tọpọlọ wọn kù wọn ní gbàgbé rẹ láéláé bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé iṣẹ́ tó ń ṣe òun náà ní lágbọ́n fi tíjọba ti ń ràn yàn lọ́wọ́ kó fáìlì tó bá déwájú rẹ kò ní sọnù ó rí kó tẹ̀lé náà ní tí ó fi já sí dáadáa gbogbo àwọn tó bá ti ní tó bá ní ṣe pẹ̀lú pé kí ni ó sọ mí ìyẹn bí tiẹ̀ láǹfààní oníṣẹ́fẹ́ dáadáa nígbà tí tẹ́ pé mo ti parí ẹ bá mú ẹ̀hìn yàtọ̀ sí lẹ́yìn wọn náà máa fìlè pé wọ́n rẹ́ńdà sáfìsì kan fún gbogbo àwọn èèyàn lè pàtàkì torí ẹ̀ náà lọ́lọ́wọ́ bá ti sọ pé kò síṣẹ́ tó dàbí ká pè yàn lọ sí ìjọ sùn lọ. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ọ̀sẹ́ni tó dáa lọ́rọ̀ bí ẹni tó ń fọ̀rọ̀ tiẹ̀ pé èèyàn lọ sí ẹ̀sìn ọlọ kò síṣẹ́ tó lè máa ṣe láyé tó lè lọ́lá tó ìpè èèyàn lọ sí ẹ̀sìn ọlọ nítorí pé ìyẹn lọ sí ìdí ẹsẹ̀ náà náà ní ti àwọn ànábì ọlọ ó tilẹ̀ jẹ́ pé ìyẹn lọ sí ìdí ẹsẹ̀ ọlọ ń kọ́ lóúnjẹ ń kọ́ lẹ́wù láti níbẹ̀ tó mú wa orí àìjẹ́ bẹ́ẹ̀ yọ di nǹkan mi o yóò di pé tẹ bá gbọ́ dánilẹ́kọ̀ọ́ ẹ̀sán wẹ̀ ẹ̀wọ̀n kẹ́yìn náà sì ní wá má lọ́la kó lè bá a jẹ́ pé ọ̀rọ̀ ẹni tí wọ́n máa gbọ́ lọ́rùn.

ẹni tí ń gbọ́rọ̀ ọlọ́run tó ń sọ ní ọmọ akó wa gbọ́ bùkà dáàbì yẹn lọ́sí pé ọrụ lè fi ọ́ lóore kò sí tó burú mi ọ̀ tọ́ba lè fi àmọ́ yóò fi ní ẹ̀ńtọ́ mẹ́rin bùkà lọ́wọ́ torí ní ìdẹ́rẹ̀ bùn ní búrẹ́dì àti mílíkì náà kápẹ́ gbogbo ẹjọ́ four hundred naira búrẹ́dì two hundred mílíkì So, ọ àbùn wọn á rí kí n fọwọ́ sí mú mi sọ fún pé ẹ má fọwọ́ sí láíláí láíláí lọ́dà tí mo bá dún láyà àgbáyé ń sọ pé ah, kẹ́ ẹ máa wo ọwọ́ mi kẹ́ ẹ máa wo ọ̀rọ̀ sí pé ah, ẹ má fọwọ́ sí mi lọ́nà mo rò pé yọ ọwọ́ búrẹ́dì àti mílíkì ó ti dé bẹ́ẹ̀ lórí ìdí nu jẹ́ bí pé òdodo sọnù láwùjọ torí ẹni tó bá ti bọ́ ní nǹkan tó bọ́ lówó ló bọ́ sí ní tí wọ́n náà ti fi hàn fọ́ọ̀n fẹ́ kò sí pọ́ǹtì láti ó bọ̀ ń bẹ̀ ọ́. sẹ́mi pé etí ọ̀dájú ni pé kò ní lè sòótọ́ ok n lè sọ fún ọ n lè sọ fún ọ náà n lè sọ fún ọ náà n lè ta lọ́wọ́ lẹ́sìn ti parí láwùjọ. ilé ìtumọ̀ ti pé ìtẹ́tẹ́ bá mọ̀ pé ẹ̀sìn tí ó sì ọmọ èèyàn láǹfààní ọlọ́dàbí ọlọ́dàbí yóò mú kí lọ́síwájú kọ́ bẹ́yìn náà yóò sì mú kí àwọn èèyàn máa sọ dáadáa pa láyé àti lẹ́yìn ìgbà tó bá kú. tó anábì yóò sọ̀rọ̀ àrẹ ìṣẹ̀lẹ̀ níbi ló tọrọ pé kó fún un sọ́lé owó ilé owó tó sọ mẹ́ẹ̀ òun náà ni àwọn stọọ stọọ ńláńláńláńlá tó máa kó oúnjẹ pamọ́ sí àwọn ahramat, àwọn pyramid wọ́n kọ́ àwọn oúnjẹ pamọ́ sínú láyé ìgbà yìí. tọ́ ìdí tí yókùbù fi tọrọ rẹ̀ ní àdájọ́lá gbígbé ìyàn ọjà ọ̀dọ́ ọ̀dà àwọn èèyàn ò di pé wọn ò ní lọ́nà kan tí wọ́n dúró ń jẹjẹ mọ́ ju èyí tí ìjọba bá kó pamọ́ lọ. tí a bá tún wá lọ fi kà sọ ilé oúnjẹ lásìkò tó ń jẹ òsì dáhùn pé ìyá òdì púpọ̀ nítorí òun fojú sùn wípé òun ò fìdè ti àwọn èèyàn láàánú lásìkò náà bá tó ẹni tí ọba wa ma mánéjìmẹ́ǹtì tó dáa ó lè tún sí oúnjẹ yẹn tà lásìkò tó pọ̀ tí òfin ní sí lásìkò tí ò ní títò nǹkan òṣùpá ohun tó tó máa bó ṣe yóò mọ bí ó ṣe mánéjì àwọn àdúmọ̀ ìdí òfin wọn àánú ló lọ́gbàdé o tí ọba wa sọ pé wọ́n jẹ́ni tí ó máa ń sọ nǹkan ó sì jẹ́ni tó nímọ̀ wọ́n lè má bẹ̀rù síbẹ̀ wọ́n lè má bẹ̀rù síbẹ̀ ìdínú tó fi fi kọ́kọ́ ìgbé àtọ́lọ́ ọlọ́run kó máa bá ànábì yòókù àlẹ́ ìgbésẹ́lá náà ẹ̀bà ẹlẹ́dàá wa ni ògẹ́dá ẹ̀lẹ́gà mẹ́kẹ́nà lè yóò sọ́kọ́ fi lọ́ lọ́ni báyìí láti gba ànábì yóò sọ́kọ́ láàyè lórí ilẹ̀ ilẹ̀ bo ilẹ̀ mẹ́sì àgbà yusuf láàyè yẹtọ̀ bọ̀ wọ́ omi nàá. حيث يشاء النبي يوسف عليه السلام ọlọ́ọ̀ ń bọ̀ lórí ilẹ̀ ibi tó bá wù ó náà yan panda ń ṣe bó bá ti fẹ́ àmọ́ kìí ti pé ń ṣe ọlọ́run ó dẹni tí wọn máa sọ lọ́wọ́ sọ lẹ́sìn ọlọ́run bá gbà láàyè tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàyè ọmọ ọ̀dọ̀ bá ní abọ́ ní kọ́ ọ̀fọ̀ tó bá tó kọ́ ọmọ fọ́sọ́ wọ́n máa ní pọ́sọ́ bàbọ́ gbálẹ̀ lọ́sọ́ núlẹ̀ tó bẹ̀ gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ sí ọ̀nà ìdúrà kù òtí kù lóko níjẹ́rú ọ̀nà ìdúrà dòmìnira báyìí àrẹ ìlú tẹ́lẹ̀ yẹtọ̀bọ̀ wọ omi nà áyíkú yẹsẹ̀ ó rìn sókè sódò gbogbo omi tó bá wù ló lọ. نصيب bi من man الله ọlọ́ni ẹ̀dọ́wà wùwà á máa jẹ́ kí ìkẹ́ wa kọ́dọ̀dọ̀ rẹ̀ gbẹ́dọ́wà wù ọlọ́run ọlọ́run ti kí ìkẹ́ rẹ̀ ọ̀dọ́dọ̀ rẹ̀ ọlọ́run dá àwa náà lọ nínú ẹni tí ìkẹ́ rẹ̀ ọ̀dọ́dọ̀ rẹ̀. ẹ bọ́bá ṣe fún ọ tó ṣe pé mi àní kò sí nǹkan kan àwùjọ máa ń ṣe pé mi kò ní kọ́ má rí kàṣe fún ọ àní àlè ní nǹkan kan nínú tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run bá fún kálukú ní t tọ tẹ́lẹ̀ bá yé wa Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ó máa ń fi ìkẹ́ rẹ̀ wọn máa ń mú un lọ tó bá wù nínú àwọn ẹrú ẹ ẹ wá o ìkẹ́ rẹ̀ tí máa ń mú lọ tó bá wù rèé ṣe mẹjẹmú tí ó wù pé kíkẹ o rèé ṣe mẹjẹmú o lè jẹ o lè jẹ káàkiri o. ọlọ́run ọba tó bá gbèrò fún mẹ́sì kẹrẹ̀ fún láyé bì yóò ṣe fún ọ náà àbẹ́yìn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ káàkiri tó lówó tó ní owó tó yẹ kó gbogbo owó jẹ́yìn ní lẹ́gbẹ̀ẹ́ tó ṣe ń tì láti tó sì jẹ́ pọ̀ máa ná pọ́n lórí nítorí ẹ̀ tọ́lọ́run bá bá ti tán láti ṣèkẹ́ fún ìgbòho ìgbòho ní wo àìdẹ́ntìtì rẹ̀ tó ṣe mùsùlùmí ni àbẹ́ ìṣe mùsùlùmí ọba àjẹ káàkiri ọba àjẹ kí wọ́n ní owó bíi kẹ̀kẹ́ wọ́n máa ń ka olówó lẹ́yìn olówó lẹ́yìn nọ́mbà kíni mùsùlùmí mùsùlùmí kan lọ sí àtàmì àtàmì ìjọba pọ̀ ní àtàmì pété nọ́mbà kíni ọdún tó sọ bí ayé tó nọ́mbà kíni àbí ẹ̀ka wọ́n ní áfíríkà ọgbà pọ̀ ọ̀dà gbogbo olówó yòókù láfíríkà mùsùlùmí nìyẹn tó mọ wá. ẹ̀yẹ kẹ́mẹ́ tó rí káàdì ìgbé olówó ní ìtàn tó tóbi lórí àgbègbè ọ̀hún ètò sì kú ọ̀pọ̀ tó tó àgbàlá sí ìgbà. nàìjíríà ń bọ̀ gbogbo ẹjọ́ pẹ̀lú lówó yòókù nàìjíríà òun náà lọ bráùsì lágbègbè inú ìta àbíkọ́ láwọn pàìtọ̀ pàìtọ̀ eléyìí túmọ̀ sí pé ọlọ́run tó bá fẹ́ ṣe tó bá fẹ́ sílẹ̀ fún ìfẹ́ rẹ̀ fún yẹn kò sí tó kàn pẹ̀lú kọjá mùsùlùmí ọ̀dọ́ mùsùlùmí àwọn ìpínlẹ̀ àdáwò làwọn náà kò bẹ́ẹ̀ bá ní àdáwò bẹ́ẹ̀ sì ní àdáwò torí ẹ̀ nígbà náà yìí lè máa bí wọn á lọ àti ọ́ tó ṣe àti ọ́ tó ṣe kí wọ́n ṣe ní ọ̀dà ìrìn àjò ìgbòho. ìgbàgbọ́ kò sí tí wọ́n lọ sí náà oṣù náà tó o tún ṣe ẹni yorùbá lẹ́nu wọn ò forí sálẹ̀ fọlọ rí ẹwà bí owó lọ́dọ̀ òtún tọkàn lọ ọwọ́ àwọn ìyàwó tó kù mọ ìyẹ ṣẹ ọgbà mẹbi rẹ ti ṣá Ọlọ́run máa ń rọ ẹni tó bá wù lọ́rọ̀ láì kù sí lọsí ìdí tó bá bèrè ní owó báyìí kódà eléyìí ti sábà bí tọpọlọpọ mùsùlùmí ló wo àwùjọ wo wọn dákọ̀ ọ̀hún sí ìdílé ìsìlámù ìsìlámù ìwà ìsìlámù ìlú ìlú àwọn náà rọ̀ eléyìí túmọ̀ sí pé ìgbà tó lọ sọ pé òun òun máa ń fi ké òun òun máa ń ṣe ní ẹni tó ń gbà tẹ̀ hmm. torí pé màṣíà yìí mẹ̀síà kan ò ní yẹ kọ̀dàrí rẹ̀ mẹ̀síà tó ní ṣe pé yọ ọ̀sẹ̀ yọ ọ̀sẹ̀ náà ni èyí ṣe kọ̀dàrí yẹ sẹ̀rẹ̀ rẹ̀ kọ̀dàrí yẹ sẹ̀rẹ̀ rẹ̀ yá òun náà ni fífẹ́ tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú kọ́lọ̀ nífẹ̀ẹ́ àmọ́ lọ́n fẹ́ kọ́ tẹ yóò sì tẹ náà ní kéésì ṣe dandan kọ́ tẹ kọ́lọ̀ nífẹ̀ẹ́ ìdí ìnù ló sọ lábáwọn kẹfẹ́ kéésì tó nífẹ̀ẹ́ níbi tó nífẹ̀ẹ́ tọ́lá tó ṣe fún àmọ́ tó ṣe fún ọmọ torí kó ti kọ́ pé wọ́n wọ̀ ọ̀la tí ọ̀gá lówó tó ní wọ̀ ọ̀la yóò yóò ṣe ìgbà àwọn náà ṣe fún ìgbà. torí rẹ̀ ọlọ́run máa ń rọ ẹni tó bá wù ọ́ ẹnìkan ò sì lè sọ fọ́lọ̀ wọ́n á túmọ̀ sí pé máa ń yà ṣá òlò lọ́run tí ẹ̀ ń kọ́ púpọ̀ sára mọ̀ sí mi ẹ̀ ń kọ́ púpọ̀ sára lò ó máa ẹni tó bá fẹ́ lọ́lọ́ ẹgbọ́rún ọmọ rẹ lẹni tó bá fẹ́ lọ tó bá fẹ́ lọ gbogbo ìsọkúsọ lẹ́yìn abáàfẹ náà tó sọkúsọ kan lọ́jọ́ tó ti fẹ́ tó ti fi jẹjì lẹ́yìn ẹṣẹ àwùjọ lọ wọn ń gbèrò káwọn òkú wọn bá kọ òun ní lẹ́yìn ẹṣẹ àwùjọ àwọn yóò bá kàn án ni ẹ ò fẹ́ nu olórin ẹnu àwọn sọkúsọ lẹ́yìn bí máa mú tẹ̀ náà kọ sára mẹsìnì àbí òye wa ẹ̀ ẹ́ so olórí gbàgbé ojú ọlọ́run gbogbo àwọn àbá kọjú mọ́ ojú ọlọ́run máa ń kọjú mọ́ ojú ọlọ́run olórí gbàgbé ọba ńlá lò àwọn náà máa ń kọ ọba ńlá bọ̀ ẹnìkan lọ́gbà ńlá lò gbogbo mọ́tò ọba ńlá bọ̀ ẹnìkan tó níjọba ìjọba wà kọlùkọ́ ẹ̀yìn èrí ẹ̀rí ti tẹ̀lé lọ sí i ẹ̀yin náà lẹ́ kọ́ sára mọ́tò tá kí ni ìjà wọn ti ní ìlànà ẹnìkan á ti tẹ̀lé. ó gba àwọn fáǹsì rẹ̀ ni àwọn ń ṣe ìrora ẹ̀ àwọn wa ń kọ dára mọ́ ọ̀gá ní ọ̀gá ńlá ẹ̀yìn náà àwọn kan tó gba ìrè jẹ náà ìjọba kan ọ̀dà ìjọba wà. ẹni tí ọba wa pọ̀ kankan wọ́n ti ṣòwò lẹ́yìn sí i ẹmú kan orílẹ̀-èdè ọ̀dọ̀ àwọn olórin àtàwọn sọkúsọ ni wọ́n ti máa rákà tí wọ́n máa dáhùn. kálukú ọ̀pọ̀ tiẹ̀ ni. èèyàn ní ìlú gbọ́dọ̀ ní ti wọn lé. mẹ́yìn àṣàwò kọlu kọlọ o mẹ́yìn àṣàwò sínú ìròyìn ọlọ́ọ̀ àbí òye wa ó kọlọ́ ní gbogbo tó torí sínú ولا نضيع أجر المحسنين أي بسنا وين ayé fẹsẹ̀ ẹni tí yusufu ṣe kò ní láàyè ó ṣe sùúrù ìnira dáhùn ọmọ ẹ̀yà rẹ̀ láti ó ṣe sùúrù lórí ẹ̀ ó yẹ kó ṣépè ní yorùbá lẹ́nu ẹ̀ ti ṣe ẹwà ọmọ olóṣèlú ní yorùbá lẹ́nu ẹ̀yẹ kàn kù tó gbé olùsọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ ìgbà tó ti gbà fún bàbá. láwọn ọmọ kéékèèké bá ẹ̀ pé wàá ní tí bá ti ń dàgbà mi ò bá tẹ́lẹ̀ pé wọn ò ní pépè fún tó mú lẹ́nu wọn ẹ wá wo Yusuf wọn mú lọ wọn mú fún mi pẹ̀lú ẹ̀rí àtọ̀yàyà níwájú bàbá wọn lọ́rí táwọn jáde Yusuf ń yọ ọmọ wọn bíi tàbí ìwà bí àwọn bọ̀dá lọ. Ọgbà náà ń bá bọ̀dá rẹ̀. Ó ṣerú ni. Ògùn wọn ó ṣe sùúrù náà. Ẹ̀sìn ẹ̀ máa lolúwa rẹ̀. Bọ̀dá àyà ọmọ ẹ̀sìn ọ̀sọ̀ bọ̀dá àyà. Táni bọ̀dá àyà ń yín ní. Olóòsì ti túlẹ̀ yóò ti mẹ́rẹ̀ẹ́ta ń yín ní bọ̀dá àyà. lágbájá tó ti ṣe tó bá ti sọ pé bẹ́ẹ̀ni mo mẹ́wọ́ bá mi sínú fún àmọ́ wọn láti ẹni bọ̀dá mi ẹ̀dá kan ẹ̀yọ mi ẹni bọ̀dá mi ẹ̀dá kan ibi tó kù sí lòdì ibi tó kù sí lòdì fún ọmọ dáradára ibi kọ́ dáradára wà á dáa fún gbogbo yín tí o ti mọ̀ kó kú bẹ́ẹ̀ ó fún ọ nípe ńláńlá yóò tún kò tẹ́sí o tún ṣe sùúrù rẹ̀ wàláì ẹni tó lè ṣe sùúrù rẹ̀ nínú àkùbẹ́ẹ̀ dáadáa lé ọ̀gbọ́n dáradára dáná sí i ó kò ṣe sùúrù lórí tí wọ́n fojú rẹ̀ rí. tọ́ ó tún ṣe sùúrù lórí ẹ̀wọ̀n ọlọ ẹ̀wọ̀n àìmọ̀dí ọ̀sẹ̀ tó fi ń tó fi ń lọ sẹ́wọ̀n ó ń wò ó pé bóyá tó ń bá lọ sẹ́wọ̀n ète burúkú táwọn obìnrin yìí ń hù fóun tí wọ́n ń hù fóun kò ní jẹ́ tó tẹ̀sẹ̀ kankan tó lè wà rántí kọ́ lọ sẹ́wọ̀n ṣe sùúrù bẹ́ẹ̀ à ń gbọ́ pọ́ sọ̀sọ̀ kú sọ̀rọ̀ rántí láti ẹ̀wọ̀n àwọn obìnrin tán kókó bá mi fún òkú àtọnu ara mi sọ̀rọ̀ ẹ̀wọ̀n náà mẹ́tẹ̀ẹ́ tí wọ́n rú mẹ́tẹ̀ẹ́ ní ọ̀rá yìí àgbákò bí ojú ni kọ́ máa jẹ́ ẹ̀lójú bíi tọ́lọ́ kò sépè fún ẹ tó bá tẹ kò sí tẹ ayé dá lọ́dà ni ọlọ́dà ara rẹ̀ bákan náà adọ́rin ó tún ṣe sùúrù lórí àwọn dájọ́ wà lẹ́wọ̀n táwọn ńlá ó sọ fún ọpẹ́ ẹnìkan ọ̀là wọn pa ẹnìkan wọn wá sọ fẹ́ẹ́ lu tí ọ̀là pé wọ́n ti mú lọ́sọ̀ ọba ọ̀hún wọ́n wá sọ̀rọ̀ àwọn ẹlẹ́wọ̀n rántí wọn wá létí pé ìdílé náà dẹ́bi òfin ọ̀yọ́ ní ọkùnrin ọ̀rẹ́ oníkéré tí kò náà gbàgbé ọlọ ọba ní tó fọ́n rántí ọgọ́ta ọdún ó sọ lílo bí ọdún méje àwọn yóò fi lóṣù bẹ́ẹ̀ lọ lẹ́wọ̀n yusuf kò sì torí rẹ̀ bínú níjọ́ tó ti kọ́ba ńláńlá tí ó ń sìn wá tẹ̀sẹ̀ rántí kẹ́mi kan náà jẹ́ yusuf lẹ́wọ̀n tó nígbà tó máa ń darí bọ̀ rírí lórí sẹ́yìn ọ̀fẹ́ ẹ̀yìn ọ̀fẹ́ ní àtọ̀yà àpàdé ẹ̀ tó bá olórí fún ọ̀rọ̀ ti dé wọn bẹ́ẹ̀ nígbà gbogbo èèyàn rádaràda tó ń kọ́ ẹ tó o bá pe abẹ́rẹ́ òtún bẹ́ẹ̀ ó tún pàdé rẹ̀ pẹ̀lú ẹ̀ ní ọ̀pọ̀ yẹn. a ah, ìwà yẹn ti dáa jù ìwà yẹn ti dáa jù ọlọ́run bá wa sọ lẹ́sàn-án ọlọ́run bá ẹlẹ́sàn ọ̀sán lẹ́sàn ọ̀sán ńlá ọ̀là ọ̀ràn ṣe ọ̀ràn lọ́wọ́ lórí gbogbo ìwà tó ní ẹjẹ́ káàánú òkú àkọ́rọ̀ wa kò wá síbi ìṣòro wọ́n ní nínú àdìsá mẹ́rin Muhammad sọlọ́lá àdìsọ́lá gbogbo kúrò ló tọ́lọ̀ ń bá ti fẹ́ tọ́ba fi lè yọwọ́ kúrò bẹ́ẹ̀ fún ọ̀tún rẹ̀ kẹta fún un. dára o. Kúrò dára kúrò léèrè. Ní ọ̀gá ti lè ní ìṣòro ìgbàgbọ́ àdìsọ́lá. Ó ní ìdílé ọ̀kẹ́. Mọ́tẹ̀ bá ní ìṣòro, ó ń ṣòfò ṣe ìgbà ní ìgbà ń bí ọmọ látàrí ìbínú ọmọ òkú ọ sọ̀rọ̀ tó wò bẹ̀rẹ̀ wọn bá ti fi sùúrù wọn bá tó mára wọn ti dìgbà tó fẹ́ kàn tẹ́lẹ̀ ọjà àgbẹ̀tayọ̀ àrè wọn mọ wọn padà wá mọ wọn ní lọ́gbà ara ẹ̀ ah! ọlọ́run mọ̀ tó fẹ́ fún ọdún ìgbésọ̀rọ̀ wọn mọ̀ tó lọ́wọ́ ti bínú gbọ́ ó di pé àrídọ́ ẹ̀kọ́ jẹ́ òun jẹ́ ọ̀rọ̀ ti sùn ọlọ́run padà wá tó sọ tí gbogbo máa sọ ìdókòwò lọ sọ. ká sùn nǹkan tí fẹ́ lọ bá ti kó lọ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́mọ èèyàn máa ń wá láyé wọn ò mọ̀ káwọn Ah, àmọ́ bóyá o ti fẹ́ tẹ̀ wá lọ àmọ́ gbà tá a ti sọ̀rọ̀ gbogbo wa lọ́dún gbọ́rọ̀ àbàbà jẹ́ lórí pàtàkì. wọn alẹ́ ló fẹ́ ẹgbẹ́ pọ́pọ́ mọ́ sí i gbogbo ẹ̀fọ́ gbogbo yẹn tí wọ́n borí sáfà yìí àti wọ́n ti tó gbogbo báyìí wọ́n ti wá ní pípọ́ promotion nìkan kan pẹ́ púpọ̀ lẹ́nu sọ́yìn àwọn tó ṣe lẹ́yìn nìkan wọ́n ti wọn á ní kí wọn pè mí ní promotion lọ́pọ̀ mẹ́ta wọn wá pọ̀ tẹ̀ka tí wọ́n gbèrò lọ́dọ̀ náà. èmi ò ṣiṣẹ́ máa mọ wọn kọ̀wé mo gbogbo ọ̀gá kò ní dá fẹ́yìn kiri burúkú wọ̀nyí ìwọ ọ̀gá yìí gan ibi ìlọ ọba mi eléyìí gan kí ni àà. ẹnìkan bá ń bẹ ẹgbẹ́ bá lágbájá ẹ má ṣe báyìí má ṣe wé àgbè fún ọ bẹ́ẹ̀ bá gbé fún ọ kan kò ní dáa fún mi. ọ̀tún wa ń dọ́tẹ́ ọ̀sẹ̀ kan lẹ́nu kan á orí tí mo bẹ́ẹ̀ bẹ̀. mo máa sọ fún tó bá di pé ìwọ lọ dá padà nù. bírù rẹ bá rẹ̀jẹ̀ kọ́ máa sun lẹ́kùn kọ́ máa wà mú ẹ ti dọ̀wọ̀ bàbá rẹ̀ àti bàbá tó ń plan wípé èyí wá nínú ọlọ́run ìdí táwọn ẹgbẹ́ tó ń gba ọjà àwọn ti ń dàgbà àwọn ń fẹ́ sí wọn náà òbí ní làkàrà ọmọ ọ̀fẹ́ tó dáhùn bá kú ìwọ àtàwọn ọmọ yìí kò lẹ́nu wọn á jà kí dílàṣípù tàwọn àyè báyìí àwọn wá wo wàhálà tó ti ṣe náà wàhálà tó ti ṣe náà wọn á lọ wọ náà ká ṣe kàńbẹ̀ wọn bàbá yarí má bàbá lọ pé báàmì yarí ẹ̀yin bàbá náà lẹ fà lóògùn bàbá bá ní àlárí òwò lọ fẹ́ wọn á lédè kúkúrú èmi ò wá ṣọ́ọ̀bù yín mọ́ à ń pawó à ń pawó à ń pawó wọn kàn káwó ní òrí nǹkan kan gbogbo ètí bàbá ti ṣe bàbá náà bá náà ṣe kò sí ní mọ̀ lọ́sẹ̀ náà ọ̀fẹ́ yà wò ẹ̀ ń wọ́ mi ìbọ́lọ̀ nínú ọ̀fun náà lágbára ọwọ́ ọmọ nǹkan kan ni wà ọ̀láìsẹ̀ láì dọ́ndún ni wà tọ́lọ̀ bá tún gbàdúrà yẹn ni ọmọ òkú nǹkan kìíní kankan ìwà òwò tó ń united ọdún nìkan ọ̀nàgbà tó gan la hawla wala quwwata illa àgbọ̀kọ́ àgbọ̀pá yorùbá lẹ́wọ̀n. tọba dùdú inú tọba di ọmọ ọlọmọ lọ tọba di ìtumọ̀ àti wọn fẹ wọn ọba súnmọ́ lọ́jọ́ tó ti wèrè ọba ló tọba ẹ lọgbẹgbẹ lọgbẹgbẹ àwọn bá mi tẹ́lẹ̀ rẹ kí ni àtúntò rámírámí là á rí tọ ọmọ ọlọmọ bá lọ òbí lọkọ níta ìlọkọ. látàrí àìní sùúrù àìmọye nǹkan lèèyàn ti bàjẹ́ fúnra rẹ̀ láyé yìí torí agbọ́dọ̀ sùúrù káwọn ó ń bẹ ẹni bàbá lórí ó ń bẹ ẹni máa ń jọ àgbọ̀ nù ẹ̀ máa ń fi sùúrù àgbọ̀ lẹ́jọ́ lójú àgbọ̀. wọn bọ pẹ bọ yá wọn ya ọgbọ́n lò ìwọ náà dàgbà má yọ wọn fún ìwọ wọn lórí kékeré torí pé bíbí nǹkan yẹn wá bí èèyàn ti fẹ́ fẹ́ ayé ti lé ayé nù nǹkan wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe ń fẹ́ torí ẹ̀ ọ̀nàbí yusuf àárẹ̀ ìṣẹ̀lẹ̀ látàrí sùúrù tó jèrè ńlá ọlọ́run kì í fi ẹ̀sán àwọn olùṣe dáadáa rẹ̀ ẹ̀yẹ látàrí dáadáa ó sì kí n ṣe dáadáa nítorí ẹ̀yìn àti kí n ṣe dáadáa nítorí ọlọ́run owó làyẹn kí n ṣe dáadáa nítorí ọlọ́run nítorí tẹ bá ṣe nítorí èèyàn jẹnẹrálì ọmọ èèyàn aláìmoore ní sọlọ ń tọ́ dáadáa ẹ má tẹ̀sẹ̀ sí ìsọ èèyàn sí èèyàn ẹ má ti ẹni tí ìjẹba fẹ́ ṣe nítorí yìí ẹ má ti ń tọrọ lọ torí ìjàmbá ti ń tọrọ lọ ní kì í gbé àìmọye níbi tí kálukú náà rọra dàgbà dé lónìí ẹ ti ní àwọn ìdáhùn lórí ẹni tẹ́ ẹ ṣe lórí tí ọmọ ọmọ yẹn torí ni wọ́n gan alára náà láìmórí ni wọ́n gan alára òṣèlú bá wọn ṣe ń torí èèyàn àbámọ̀ yóò tún pọ̀ jù ẹ máa ṣe ń tọrọ lọ ẹ̀san yóò ní gbé ẹ̀san yín ò ní gbé tó rọ́lọ́ wọn sàn yín lẹ́sàn náà ni. wàlẹ̀ ẹ̀dùrú ní ẹ̀ẹ́dẹ́rọ̀ ti ọkọ̀ ìrọ̀ lẹ́lẹ́rìí náà àmàlù wọn kẹ́rù yẹn sọ́kó. ọlọ́ọ̀ni tilẹ̀ ayé mi wọ̀ tilẹ̀ ayé la rí wọn àgbàlá yìí nílẹ̀ ayé wọn náà dání tó yẹn fanda ká gbogbo ibi tó wò wọ́n láì fi ẹ̀san olùṣe dáadáa láàrin èyí tí wọ́n ń retí rẹ̀ gbélé yìí lọ ẹ̀sán tàlùkìyàmù ọlọ́run ni ó lóore ju táyé lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí a máa bẹ́ lọ́n pé káyé nìkan ọjà ayé sì bẹ́ lọ́n pé kọ́rùn nìkan ọjà àbúrò làyè máa bẹ́ lọ́n náà Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban a níbi dáǹkà yìí lọ ibi tá a bá náà láti ṣe o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ à ń bẹ lọ́nka ní dáadáa láyé rẹ̀ ló ti wá nu sọ́nà múnádùú àtọ́ pọ̀jù dáná bí máa ń ṣe ọ̀nà àti ìdáhánà múnádùú àtọ́ pọ̀jù dáná bí máa ń ṣe ọ̀nà ọ̀nà حسنة وفي الآخرة حسنة وقنا عذاب Ọlọ́run fún wa ń dáadáa láyé fún wa ń dáadáa láwùjọ. Ìrí ẹ̀ á máa sọ̀rọ̀ dáadáa láyé á máa tọ́ba wa rí bá ọlọ́ni ẹ̀sán ti ń retí àwọn ẹ̀ka àwọn olùṣe dáadáa lẹ́wọ̀n yá mi ó lóore títa yìí lọ fẹ́yìí tẹ́rì yẹn wọ́n dà gẹ́gẹ́ bí ṣọ́ọ̀bù lédè lárúbáwá fẹ́yìí ismu tẹ̀kù èlò ìtumọ̀ rẹ̀ ní àǹkìyàrò àǹkìyàrò ọlọ́lọ́rẹ́ ṣọ́ọ̀bù ìtumọ̀ rẹ̀ ní aṣáàbù ọlọ́lọ́rẹ́ ìrẹ̀bá ti máa túmọ̀ rẹ̀ ń bẹ́ẹ̀ máa sọ Yorùbá yìí ọ̀yẹ́ ẹ̀sọ̀ fún un lórí yìí ti pé ọ̀run lórí ìyẹn sọ pé ọ̀run lórí jù ìsàn àtọ̀run lórí jù láyé lọ. torí ẹ̀ wàlẹ̀ ẹ̀dùrú àkérò ti kọ́yì ọlọ́ni ẹ̀sán àtàlùkìyàn olóore o jù olóore jù ẹ̀sán tìlẹ̀ ayé lọ tó pé tìlẹ̀ ayé lọ á jẹ́ dìgbà kan yọ ọ̀tàn bí ọ̀tàn àwa náà tà ṣùgbọ́n tọ̀run kì í tán a sì mọ̀ yín pé nǹkan kan ò sí lọ́rùn irú rẹ̀ náà ń bẹ́ lé ayé àti kọjá kó ọlọ́pàá wọn pọ̀ wàá pa àwọn òlè jẹ́ nǹkan kan náà ọ̀gẹ̀dẹ̀ ń bẹ lálùjẹ́nà ọ̀gẹ̀dẹ̀ ń bẹ láyé tọ́gẹ̀dẹ̀ àlùjẹ́nà wa jọ búrẹ́dì ń bẹ lálùjẹ́nà búrẹ́dì ń bẹ láyé bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì ọtí ń bẹ láyé ọtí ń bẹ láńjẹ náà sọ́jọ́ra ọtí tí wọ́n mú bí tí wọ́n mọ ìyàgbé ara ọtí tí wọ́n mú tọ́tọ́ sẹ́nu bí jẹ́gẹ́jẹ́dẹ̀ tí ń bú bàbá rẹ̀ tí ń bú yá rẹ̀. gbọ́ ọtí tàlùkìyàmà fi há wọlé àtẹ̀tì wọ́n mú wọ́n mú àtẹ́lọ̀. bá ti mú táyé ó ti dín náà fún ọtí sí ìmú lọ́ba yìí. tọ́ torí di eléyìí. ولأجر الآخرة خير للذين آمنوا وكانوا يتقون ẹni tó bá ti kọ ọlọ́run ọba gbọ́ tí ń pààyà ọlọ́run wàá rẹ̀ sàn gbígbọ́ ọlọ́run gbọ́ láyé wàá rẹ̀ sàn pààyà ọlọ́run láyé. ẹ̀san tí wọ́n ń retí rẹ lálùkì ó wá wa o kájí ẹni tí ọgbọ́ lọ́n láti jẹ́ ẹni tí ọmọ abẹ́rù abụọ táwa ti jẹ́ bá ọ̀nà oríire láti mú kàn. òsì kankan tó fẹ́ mú nílé ayé tọ́lọ̀ ń wò ní kàn ìwọ̀n bá rẹ̀ wọ́n á máa palẹ̀ wọn bẹ nu wa ẹni tí ti ọyà wọn bẹ nu wa ẹni tí ti ọkọ wọn kà lùkọ wà dára rẹ ṣùgbọ́n ó ti dájú wọn kú kan òsì òkú mọ òsì òní kú òsì kálukú náà ni wọn òye tó wá já kìí ṣe pé kò láti ṣe ìgbà wo láàbù iṣẹ́ wò lẹ́sìn ilẹ̀ jù eléyìí nígbà tó ìdí nígbà kò rí rárá nítorí pé ẹni tílẹ̀ bá mọ́ bá náà ní lè ẹni tílẹ̀ bá ṣúbá náà ní lè ní mọ́ bá fún bá fún ẹni tá a ríra láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹni tá a tó sọ̀rọ̀ lálẹ́ àná bẹ́ẹ̀ ni nítorí pé alẹ́ àná náà lọ́lọ́ sọ pé yóò rí àárọ̀ òní náà lọ́lọ́ sọ pé yóò rí ẹni ká ti fẹ́ rí bẹ̀rẹ̀ abẹ́lẹ́ wọn wa. ọlọ́run orúkọ rẹ̀ tó dára àwọn òròyìn rẹ̀ tó dára ó fún wa ní ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ àlùkòrán wọ́n ràn wá lọ́wọ́ lórí àti máa fi àwọn àṣẹ rẹ̀ ṣiṣẹ́ tó wá lọ́gbà ẹni tó ní kápá lánàá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta ó dín wọn sí ikú fún un sílẹ̀ ọ̀sẹ̀ ẹ rà lẹ́dùn ẹ wá sí àtẹ́ǹdì rẹ̀ padà pé nàdá yìí sọ pé one five ní one tayọ kan one thousand one fifty lába ó sì ní kẹ́ ra fifty ojú wa ń lò wá fìlàkì ojú wa three fifty three fifty nínú wọn á dá padà lọ́nà fifty. <laughs> ọ̀dà padà kọ́dà ọlọ́run fi sínú kan léyìí tó lérò torí kí tẹ bá ti fòdó tó kún sẹ́yìn láàrin náà ẹ̀dínlọ́wọ́ iṣẹ́ ọ̀wà débi fọ́ọ̀mù ọkọ̀ bẹ́ẹ̀ ni torí ọlọ́run ọkọ̀ tó lù rẹ̀ ti ṣẹ́kù láyé tó lù rẹ̀ ṣẹ́kù láyé Islam ọ̀ wá dábìrì táwùsàn yẹn padà wàláhì tàláhì tó bá tún wá fẹ́ tó bá fẹ́ yà ọ́ lẹ́nu kò ní gba gbogbo owó mi nínú rẹ̀ yóò mú yóò gbọ́ òun á ní rẹ́ nìkan tó fẹ́ ṣe irúṣẹ́ rẹ̀ láyé láti ibikíbi láyé ìwọ náà ní olùkọ́ pé ọ wà á jẹ ju owó lọ lérè ìṣòro ìjọba ọlọ́dọ̀ bá lọ gbọ́n kó kúkú gbọ́ ọ ò ṣe kíní owó àjẹmọ́ nìyẹn àjẹmọ́ nìyẹn orí tó náà padà nù náà padà nù ìgbà tí mo pè one five àti one thousand one fifty one bó ló ti á jẹ́ bá ọ̀gá nígbà tí mo kó mi èlò lẹ́gbàá náà wọ́n bá jẹ́ ní ra náà ni <laughs> àjẹmọ́ ni ẹ̀ ẹ̀dẹ́wọ̀n. náà rántí Dari ibi tí wọ́n ti bàjẹ́ ọmọ wà sọ̀rọ̀. Wọ́n nìkan láàrin alága lójú àwọn èèyàn tí wọ́n ti sọ̀rọ̀. Tí wọ́n nìkan bá fẹ́ dá wọ́n láwọn kọ̀. ẹ̀rọ kan ẹliminéjì ẹ̀rú kálukú wọ́n kà ti di ẹ̀ lọ ẹ̀ lọ́gbọ́ ẹ̀ lọ sí eré ìlọ́kù ìlú kankan wọ́n kà ti fi dìgírí rẹ̀ tó bá afẹ́ ló ń lò fún esp náà ló kù mo pé ọmọ ní promote ẹgbẹ́ ẹ̀sìn rẹ̀ yàtọ̀ ẹgbẹ́ ìsàlẹ̀ wà yàtọ̀ tí báwọn tó ta kó tẹ̀lé àkọọ́lẹ̀ kọ́lá kan bá dúró débi tó ta kó tẹ̀lé àkọọ́lẹ̀ ìwọ̀n lọ́wọ́ iṣẹ́ tí wọ́n máa tó kù fún iṣẹ́ lẹ́tà náà. ọ̀gá náà sábàánì fún ẹbí lẹ́nu òun náà kì í ṣiṣẹ́ tó dà ṣẹ́yìn náà ti dé pè fún adarí lóṣù lórí ikú wọn ò gbọdọ̀ wá látara rẹ ìdájú mélòó wọn fi mú àwọn olórí ikú wọn tó ti mú lọ lórí ikú tó rí rẹ wáyé ilé ìwé ìgbésẹ̀ ọlọ́pàá jà ẹtì jẹ ẹjẹ ló ti jẹ ẹ má jẹ oṣù. kò lè fi ọ̀rọ̀ kan ẹlòmíì lọ ẹ̀kọ́ máa bẹ̀rẹ̀ ilé ìwé kan kí ẹ̀ka ẹ̀yẹ mo méjì lẹ́pa náà kò tẹ́ bá rí kàkà bẹ́ẹ̀ ìfẹ́ pa mọ̀ náà ẹ pé ìdẹ́gbẹ̀ mọ̀ fọlọ́ ìṣòro fún mi fún mi ẹ̀sìn ní jẹ́ lọ́gbẹ̀ẹ́ ọmọ fọlọ́ ọ̀rẹ́ gẹ̀ẹ́sì ọ̀rẹ́ gẹ̀ẹ́sì ọ̀rẹ́ gẹ̀ẹ́sì ọ̀rẹ́ ọmọ mọ̀ ga púpọ̀ ọmọ ga púpọ̀ bàtà yìí náà bá ti di bàbá lẹ́mọ̀ tó mọ̀ mọ́ tó ẹni tí ọmọ yìí òun náà ní ọ̀pá púpọ̀ lẹ́sìn ẹ̀ǹdẹ̀ láyé àti ìjọba bẹ́ẹ̀ bá lọ́mọ bẹ́ẹ̀ bá ẹ̀ pápò rẹ̀ ẹ̀ pápò rẹ̀ ẹni tí ọmọ yìí ti fẹ́ sojú fún yọ́ sẹ́yìn ti fẹ́ sojú fún yọ́ sẹ́yìn ní pé báyìí ló ń ṣe yín lójú ayé kò ní pé báyìí ló ń ṣe yín ní sàárè kò yọ ọmọ ara ti yín gbogbo ìgbà yọ ọmọ ara ti yín gbogbo ìgbà tí ẹ bá kú bá ń pè yín wá èyí wá láǹfààní pé kó tiẹ̀ rí nǹkan tí ń lọ lẹ́yìn gbogbo ìdọ̀tí tẹ kó jọ gbogbo ètò anínú tẹ kó jọ ọmọ yín náà ló padà bó ti lọ sínú yóò dùn ní àbọ̀kan yẹn bàjẹ́ inú yóò dùn náà wàhálà mi ò gbé lókè. Okay tó bá ń gbẹ lọmọ nǹkan àwọn bọ̀dá yín àwọn àbúrò yín nìkan lọ́kàn fún kí nínú lọ ó sì jẹ́ pé wọ́n máa tàn yín gbogbo gbogbo àti ìyọ̀dá burúkú yìí ló àdánwò nítorí pé tí ẹ bá lọ́mọ ẹ̀yin gangan lọ́mọ yín ẹ̀yin gangan lọ́mọ yín orí ńlá lọ́mọ ìdí nìyí Islam lọ ní ìjẹba bí ọkùnrin àti ọkùnrin orí rẹ̀ máa fẹ́ sọ fáwọn èèyàn lábíbá obìnrin ábímá ìgbà bímọ ọkùnrin ẹ̀rí yóò gba abímá abímá lálẹ́ àná abímá lálẹ́ àná àdúpẹ́pẹ́ tó dàtà ó fi ọkùnrin àbófin ẹ̀ ẹ̀ ọkùnrin ó tètè sísẹ̀ ni láàmú wa sọ pé èyí tọ́ka yẹn pẹ́ jù ọmọ ẹran méjì lọ. ó ti pé gbogbo wọn náà ló lóore o ọkùnrin kọ́ lọ́sàbí náà ìyàwó rẹ ò lóyún màmá màmá màmá màmá tọkùnrin làwọn màmá ni ìgbà ní màmá ti wá ní. ọmọkùnrin ọmọkùnrin ọmọkùnrin tẹ́sí ń sọ ọmọ ọpọlọ náà ọmọ ọdọ ọmọ alágbàáta ni ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin lè pa yín lè pa yín lẹ́yìn náà burú díẹ̀ àbẹ́yìn ò burú ọlọ́run mọ tẹ́lómi kojú bàbá rẹ̀ wàlá ìtàlá táwọn bàbá wọn mọ ọ pé ha ẹgbẹ́ lọ́n pé kọ́ ọmọ yìí ọmọ yìí pa mí tán ẹ má yé ẹ pé wọn ò ní láàánú òbí ẹlòmíì ẹ̀yin ọ̀rẹ́ yìí mà ló tó dọmọ gidi àwọn bàbá rẹ̀ ọmọ ìgbà tá ń ṣépè fún ẹmẹyẹ pé wọn ti ṣẹfẹ lòmí lọlọ wọn bò jọ ọsẹ ibi tó dínà àwọn òbí rẹ̀ dé òkè ṣe kó ọmọkùnrin àbọ̀ ọmọkùnrin ẹ sáà máa sọ̀rọ̀ ọmọ alálùbáràkà ẹ ra àwọn ànábì Ọlọ́run rabbi habli min ladunka dhurriyatan tayyibatan innaka sami'ud du'a ọmọ dáadáa ọmọ dáadáa lè jọkù ọmọ dáadáa lè jọkù ìdílé tí wọn kàn máa dùnnú torí kó bí ma fún yín tí wọn máa banújẹ́ kó bí ma fún yín ewé ni sọ anabi sallallahu alaihi wasallam nìyẹn àmọ sọ fún àwọn ará ilé anabi àwọn ará ilé anabi àwọn ará ilé anabi wọn máa bẹ títí tí wọn fi nà fún yàn torí kó sọ fún wa pé nígbẹ̀yìn ìgbà màá di ọwà màá di fún mọnú àwọn ará ilé òun. ṣé ọmọkùnrin ànábì ni obìnrin àwọn ọmọbìnrin agbọn ọmọbìnrin ló ti wá àwọn ọmọ ànábì wa tó bá gbé báwa ti ń ronú ànábì náà wà ronú ṣé ọkà àwọn ọmọ ọmọ ọlọ́run fi yanjú ìjà láàrin abala méjì ńlá àwọn mùsùlùmí tí wọ́n máa jà ọmọ mi yìí ọmọ ọmọ rẹ̀ fẹ́rin nípa rẹ̀ náà la sọ pé ọmọ tó máa ń bò ní bí ọmọ yìí ọmọ tó máa ń bò ní bí ọmọ yìí náà àwa níbi tá ń gbọ́ máa lọ ṣùgbọ́n òwúwa ká lọ ẹ̀dùn ló sọmọ fún ẹ̀dùn ló sọmọ fún ẹ̀sán ọmọkùnrin ẹ̀sán ọmọbìnrin ẹ̀ ẹ̀ méjì òwúlò tá a gbà lérò wúlò sẹ́wọ̀n pé sọ́mà ti sọ wúlò yorùbá lẹ́wọ̀ yóò máa fún yín lówó ni yorùbá ò mọ nǹkan kan ju owó lọ sọ́mà lọ́mọ kan wúlò ọmọ alálùbáríkà ni ń fún wọn lówó ni àmọ́ ọmọ kan máṣá ọlọ́ ọlọ́pọ̀ tẹ ọlẹ́kọ̀ọ́ sí wọn ọlọ́ọ̀lọ́mọ yẹn àdúrà tó ti ṣe fún yín kọ̀ọ̀kọ̀ lónìí yorùbá ọ̀kà àdúrà làájẹ hmm, ọmọ dáadáa tí wọ́n ń wíyàn ní tó kó sínú ọkọ, jòrò ní ìsìn ọmọ mi ń bẹ ń lé ọkọ àmọ́ gbogbo ojoojúmọ́ ìdùnnú náà mọ̀ sí tí ọba pè wọn láàárọ̀ yóò pè wọn lálẹ́ ọmọ mi tó wọn ní àlàáfíà yìí kọ́nà àárín pẹ́ sàgbà láǹfààní ọmọkùnrin omi ti lọ ọmọ kọ́dà kọ́ mọ́ bí jẹ́ ti mara mọ́. yóò máa ṣe gbọ́ngbọ́ngbọ́ngbọ́n káyé ọmọ náà nù bẹ́ẹ̀ náà lẹ́wọ̀ àwò bọ́ bá kan owó náà ọkàn àwọn obìnrin tó ń lẹ̀ jọkùnrin lọ tí ọmọbìnrin bá lówó tó bá jówó náà lẹ̀ ń bá wá yóò tètè ṣàánú yín jọmọkùnrin lọ ìbọ̀kùnrin lẹ́yìn ẹrù owó ọkùnrin lẹ́yìn ní ìtìká pé hundred thousand bọ́ sí ní lọ́wọ́ nílò lẹ́fún bàbá yín àti màmá yín ni tó kéyìn wọ́n gbá tó níyàwó tó fún bàbá ẹ̀rín ẹ̀rín ti gbé ọmọ rẹ̀ kátó wá pé ọ̀kẹ́ tó tún lọ́mọ tó níyàwó ká ẹ̀dọ́ o àyànjú ọ̀rọ̀ fámìlì mi o bàbá kan màmá kan káwọn náà yanjú ara wọn ìjànjá ní òkú bàbá àti ìyá ọmọbìnrin míì lọ́mọ àrán bàbá rẹ̀ mọ́ta ọmọbìnrin míì lọ́mọ àrà mọ́tò tí bàbá rẹ̀ dì ọlọ́mọ kọ́lé tí bàbá rẹ̀ ń dì ọmọbìnrin míì mà ló sànù gbogbo àwọn àbúrò rẹ̀ tó ń rán wọn lọ sùkúl tí bàbá ọmọ àlá tí ìyá ọmọ àlá ní kọ́lọ̀ ń sàn ọmọ àlọ́ ọmọ alágbà nígbà tí àjùmọ̀ ìjọba àmọ́ ìgbà ń fọ́ fàgbọ́ méjì lẹ́kọ̀ọ́ àkọ́mọ́ ẹ̀yọ̀ kan ẹyọ kan á lẹ lágbára ní àjọ pé kejì ń bọ yóò máa bẹ lórí pé ẹ máa fáńgbà tó lọ máa fún mi ní agbára àmọ́ kẹ́ ẹ tó gbọ́ ilé yìí ẹ ti bímọ bímọ bímọ bímọ àpò kan lẹ ń pa fọmọ fún mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń pa ọ̀kan fọmọ fún ẹ nípa òmí ìmánìsí mo rò pé yé wa akọlọ́ọ̀hún àmàdà lọ́rọ̀ tá a mójútó òwúrò tó ti síwájú àmọ́ lẹ́yìn tẹ́ ti gbàgbọ́ yé yìí méjì lẹ́mọ̀ pa fún fún haramu ni haramu ẹ gbọ́dọ̀ jẹ àbọ̀ béèrè lẹ béèrè abdulaziz ẹni tí ń tajà kìí tàdédé dínwó fún oníṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ àti lórí àgbọ́yé tó ti wà àárẹ̀ ti délẹ̀ ìdúgbò mẹ́ta àgbọ́yé ti wà láàrin òṣìṣẹ́ wọn àtàwọn tí ń tajà kódà gan wọn tún máa ń bá ẹni tí ń tajà ṣèpàdé. àwọn ń ṣe ọwọ́ bí ẹ̀yin tẹ̀ ń fún ọ̀dà gbogbo ẹni tí ń tọ́dà ńlẹ̀ yẹ́ bá wọn ṣe mítìn àbẹ́ ìṣe bẹ́ẹ̀ hmm. ẹ̀ ti jọ sọ wọ́n bá jẹ́ fún arajà ẹ̀ fún wa díkàn tó bá jẹ́ pé ẹni ìyànjẹ sí ni Islam ọ̀fara ọ̀rọ̀ pé tẹ̀mí bá lọ one thousand náà wọ́n tà fún ọ̀nà tó sẹ́ bá lọ one two wọ́n tà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo gbà àtọ́nà wọn bọ̀ dá wa lágbọ̀ ìyẹn kọjá fún mi one two sẹ́mi òmíràn á dáwó mo rò pé yé wa Islam kọ́ wa pé kẹ́ ẹ ná ọjà ìdí nu ń gbà bá tí bá a sàwádà kó n fẹ́ ra rà fún mi rẹ̀ èèlò lọ́tà ó ní ibà ànábì náà ọgbà ẹ fi kún ànábì ní ìlú ìdìbò bàtà ń lọ tán lọ tán lọ tó kù dẹ̀dẹ̀ tí wọ́n dé Mẹ́dínà ó ló ń tà ànábì ní mọ́ra bí wọ́n ṣe délé tà ìdílé lọ́wọ́ bá gbéra fún mi wọ́n bá nàbì sọ̀rọ̀ láti nà gbéra fún mi tọ́ ọ̀rà ni ẹ̀fún mi lówó ànábì ní sọ̀rọ̀ pé mo bọ́ ṣèdúnàdúrà kí n bá gbára fún mi rẹ̀ lọ́dọ̀ rẹ̀ iye tí nna ná ní náà fún mi. Islam kọ́ wa pé ná ọjà sọ pé tèmi bá lọ rà one two ni wọ́n tà fún mi kì í bẹ́ẹ̀ gbogbo ń wa lọ nígbà wọn bá ná seven hundred. ríra nine hundred kó wa kí lọ́kàn jẹun kẹ́yìn náà sọ fún kí kájọ lọ nítorí kó lè bá a dínwó àbí ẹ̀kọ́ ni èèyàn padà lọ burú èyí náà lẹ́yìn tí fi ń rọ̀ wọ́n òsì tàbí ìgbà òsì tẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ fún ọlọ́ra kankan tí wọ́n bá ti gbà òun náà ní ìgbà ọ̀rọ̀ wọn torí owó tiẹ̀ wọn ò fi kún aráàmù tiẹ̀ wọn ò fi kún ilé ètò túmọ̀ sí pé tó máa fún ọ́rì wọ́n wàá pè é ní ẹni tó ẹ̀yin ó bẹ̀rẹ̀ ẹ̀mí pé ìta àlá bẹ̀rẹ̀ sí í pé ẹ̀ẹ́dọ̀ eléyìí jẹ́ bó ti rí ẹ jẹ́ ká yọ dẹ̀rọ̀ fáwọn ẹ jẹ́ ká yọ dẹ̀rọ̀ fáwọn àwọn náà la dé ilé ayé ó lè mára wa àwọn náà la dé lọ síwájú ọ̀pọ̀ ni ní gbogbo àwọn ọ̀wá náà ni ìwà àbúrúkú tó wà lọ́wọ́ àwọn èèyàn lọ́síwájú kankan ò sí ń bì máa ń tẹ̀ra ẹ̀ jẹ́ fẹ́ tẹ̀ fọ́ lásán wọ́n ti ń kọ́ ọwọ́ ẹgbẹ́ torí torí gbogbo rọ́bìṣì yẹn láì tó nítorí ìdí eléyìí èmi ìwọ àwa náà la lè jẹ́ kí gbogbo ó yí padà ìgbà táwọn ọba ti ṣe kó yí padà kó ní yí padà yóò tún máa lé sí náà ni àmọ́ wọn sọ pé wọ́n ti bẹ́ẹ̀ lómi hàn èyí tẹ́yìn wá ń ṣe ń lù yín pa ẹ̀ pàtì ẹ̀ pàtì eléyìí jẹ́ títí dé kò ní o títí sẹ bá fi lè gbọ́ ọ lọ o gbọ́dọ̀ ibo ti náà bọ́ọ̀lù òfin lè pè é sẹ́gbẹ̀ẹ́ kan pé na wetin bring this man to you ìdí ìwọ́ká <laughs> tó bá ti gbé ní ọ̀rẹ́ rẹ ní kinní kan ẹ̀rẹ́ lómi kan tó sọ pé yes òṣìṣẹ́ lòun àmọ́ má fi tó ń kún àìmọye má fi tó ń kún bí wọn ni ètí bàbá èèyàn ti pa ti tó ìjà ti pa ti tó wọn làbọ já ti ṣe Ọlọ́run forí jù fẹ́ ìpínlẹ̀ ìlú alẹ́ ilé ìgbọ́fẹ́ pẹ́pẹ́rẹ́ ni màá fẹ́ sùn àdúgbò tó yàn tó burú sí wọn ò ń kọ fáwọn àmọ́ òun tiẹ̀ ó sì pí ọ̀ débi ó pí ọ̀ débi báwọn ò ní gbé máa nípò bá kọ ọjọ́ ojú kọ́ ọ̀pá yẹn àbí òye wa wọn ò gbà kọ́ fọwọ́ náà láti máa mú gbígbà tó wọlé kọ tó máa nìjẹ́rì ọmọ táàdì ọmọ tó ń mọ ọmọ wọn síra wọn kò jẹ́ oníyàn tẹpẹrẹ tó bá yẹ ní pé wọ́n ní fún náà kọ́mọ́ dà á kò sì sí lákọọ́lẹ̀ àwọn àwọn náà lọ́wọ́ apply nǹkan tí ò sí lákọọ́lẹ̀ nàìjíríà ń dé mo ti mo ti rìn kó lọ́jà yìí ọ̀daràn gbàṣẹ. níṣẹ́ yín àmì lẹ́nu gbà ah, pé kí wọ́n lè gbà kẹ́ ẹ dárùn ọmọ mùsùlùmí ni kí wọ́n gbọ́n fún àná gbogbo àwọn ọ̀rẹ́ ní road block lójú ọ̀nà àbújá wọn ti rọ́lọ́pàá tó náà dárò mẹ́ àbí wọn ò rí ọlọ́dún tó mú mi nì pé àtẹ̀yìn náà bá lè torú àwọn sẹ́yìn ẹ̀kẹ́ ọgbà yín ni tó ẹlòmíràn náà ti dà kò ní rùn mọ́ ẹ pé apágbọ̀n lọ́lọ́ọ̀dà bẹ́ẹ̀ làwọn èèyàn ní òṣùpá ìgbà tí wọ́n fẹ́ fà ọ́ ni kí sẹ́yìn bá wọ́ sẹ́yìn ẹ má pa kápò onírun náà ló ti wọlé wọn pa wọn wọn bá wá ní jẹsán wọn pa wọn ọ wá gbé wọn lọ sí iwájú ilé-ẹjọ́ constitution àwọn tí wọn láwọn ṣe wọn fi hàn bí wọn kọ sí wọn padà wín ní kékeré gẹ́gẹ́ bá ti ṣe ráwọn èèyàn kan ní torí pé orílẹ̀-èdè táwa náà wà á lè káwọ́ gbéra bí gbogbo gbogbo ọmọ ìṣèwà mọ́tò àti ráwọn èèyàn kan ní ìsọjọ very good example wọn lọ wá tẹ ẹ pharmacy báwọn ṣètò so gbàdágbà wọn ti ṣe Ọlọ́run tó fún wọn rí i pé bàbá yìí ní ọ̀rọ̀ ìgbà yìí ti pọ̀ gan so wọn wá ṣe interview bàtà ṣe interview fún wọn wá ní kó wá gba ìwé fáwọn tí ṣe lọ́la ìgbà tó wá lọ fún àjọ federal government hospital lóko mẹ́rin ìgbà tó wá lọ fún ìbẹ̀lẹ̀ gbàwé tí wọ́n kò ṣiṣẹ́ wọ́n tètè wá rí pé ní ṣẹ́ mọ wọ́ lọ́wọ́ bá bí ti ṣe mọ̀ bí ó fi gba gbogbo screening gbogbo interview gbogbo rubbish wọn ò rí pé ní wọn á kọ àkọọ́lẹ̀ pé wọ́n ti pharmacist àti kọ́ fárùn torí pé táwọn káfíìrì bá ti wà ń bì kan ní nàìjíríà yìí wọ́n fẹ́ máa ń sọ di àyè káàkiri wọn à ní fẹ́ kọ́ ọ́nrá mi tó ń sùn mí náà wà ní. bàbá yẹn wọn á ní àwọn òní fún mi ìwé fún àwọn ọ̀gá àtijọ́ àyàfi kọ́ lọ tírìmù náà bá rẹ̀. ọlọ́run á ràn án lọ́wọ́ pé ó tún padà sépò ọ̀rọ̀ mi fóònù ó ti ṣiṣẹ́ ọsibítù yìí kan náà ní ọ̀ṣun state tí wọ́n gbà tí wọ́n gbà ní federal government hospital. so bàbá yẹn wọn gbé mi lérò pé kí ni káwọn sọ nítorí pé kéèkì láti tí wá ti tó ń lọ sí ìsìnkú náà tẹ̀lé obìnrin kan mùsùlùmí ni wọ́n gbà ti fẹ́ lọ́kọ̀ọ́ àsìkò tí wọ́n gbà ti tẹ̀ yorùbá lọ́wọ́ o ilé ìjọba lásìkò ìbílẹ̀ ọ̀kan gbogbo ọlọ́run ò sì jẹ́ fún wọn rí i tó ní oṣù múra yìí ọ̀tẹ̀ wà lọ ẹ̀rọ tó tọ́lọ́ bá fẹ́ sí nǹkan so kódà bí wọ́n rí ahọ́n wọn ní sọ èèyàn kọ́kàn máa gbé mo sì wò pé mo fẹ́ sọ kínní yẹn ó ẹ̀ ọ ti ẹ kó tó sọ̀kọ̀ ẹyẹ ti kù èdè kúkúrú obìnrin yẹn wá bẹ̀rẹ̀ sẹ́ ẹ̀wọ̀n kí n tẹ́ fi bẹ̀rẹ̀ sẹ́ náà lẹ́ẹ̀fi kọ́ntínú ìlú báàbò rẹ̀ níwọ̀n ẹ máa gbé o.

ìpolongo tí o constitution nàìjíríà tó fún yàn mẹ́tẹ̀ẹ̀kì rẹ̀ tó ṣe. níbo ló wà nínú constitution sixty tí bí ẹni fún òwòsàn náà kọ́ wọṣọ tí ó sì di rẹ̀ lọ. wọ́n ka kéèsì wọn ní tọdún méjì obìnrin yẹn wíìn kéèsì yẹn tó dáàbòjá òun ló tún wa ní gbogbo ẹ̀tọ́ rẹ̀ tó wọ̀ láti fẹ́ máa tètè kéèsì ó sì máa bá jọ rẹ̀ àwọn ẹ̀yin náà lẹ́sìn ní ẹ̀ ń tẹ̀lé àṣẹ kóòtù yẹ̀yẹ́ o ẹ wá ní ẹ gbígbé lọ́dọ̀ tí yí ẹ tako judgement kóòtù but ọwọ́ hospital ní nàìjíríà tó bá ti lè ṣe bá tí wọ́n gbà ṣiṣẹ́ àwọn oníjẹ́ kọ́ continue bì wọ́n á ní sọ àwọn lẹ́yìn àpèlè court of àbí supreme court of appeal ṣùgbọ́n pé lẹ́yìn eléyìí kóòtù ọlọ́run tún kù nàìjà lẹ́bù ó lóun ti mú ènìyàn bí tọ́lẹ́ bí ẹ̀yin náà ẹgbẹ́ kíkọ ẹ wá fò sí kóòtù ọlọ́ọ̀ni ti fún ọmọ bá tẹ̀lé ọkùnrin yẹn wá ní torí kí ìṣòwò yẹn tó tẹ́lẹ̀ ọ̀wá ń mọ báwọn ti di tètè wọ́n ti ti tàbí tèmi àwọn rògbà obìnrin ń bò yìí torí ẹ̀ kí làwọn afẹ́ ṣe ní kí làwọn afẹ́ ṣe ní bàbá àwọn mùsùlùmí mi dáhùn ti dọlọ́bẹ̀ yọ ní wọn sọ pé ah kí ìtúwálẹ̀ ti wà lẹ́ o ẹ mẹ́tẹ̀ jẹ́ kí wọ́n máa wù wá pé kí nìkan fanatiki ẹ̀ ẹ̀yin tẹ́ ti tẹ́ ti tẹ́ ti yàyà kújà bàbá yẹn wá kó o gbogbo ní fún òṣèlú ní ìjọ́rò tó kúmà tí ti wọ́n náà tẹ̀ ti wà lẹ́ ẹgbọ́dọ̀ fọ́kàn ọgbà ẹ̀ ti ti tẹ̀ fún àwọn ọgbà yẹn àà dáadáa torí ẹ̀ ó ti fẹ́ kí ọ̀run tó ní anúbùwà ní ọ̀pọ̀lọpọ̀ àyè. báwo nínú ló ṣe fún tó tó bá wà nǹkan lọ ní ìṣe ìtàn tó ẹ̀yà rẹ̀ wọ́n là yí gbogbo ọ̀rẹ́ rẹ̀ títà máa ní máa ní ẹni ní ọ̀dọ̀ káàdì. ìgbà wọn tó gbogbo bẹ́ẹ̀ tó máa fi ọ́ ti ẹ̀ tí mùsùlùmí kan torí ẹ̀ àmọ́ àbọ̀lọ̀ dídá owó náà tá n pa bàbá ti torí ẹ náà owó èèbó náà tó ń torí borí ajẹni tó sọ fún wa ni. ẹ sì rí gbogbo ẹgbẹ́ máa ń bá a jù àwọn náà fẹ́ẹ́ san yín o what extent ẹ̀sìn yẹn jọ yín lójú táwọn fẹ́ẹ́ mọ̀. ìjọba máa ń rí ẹni tó mú tẹ̀sí ni wọ́n á rí káwọn lè fi ẹ̀rù yóò mọ̀ wá báyìí. tá a bá gba ilé ìsinmi ní sùn àgbà ẹgbàá náà sí rẹ̀ ó ti káàdì ó ti lọ wájú àdúgbò jẹ nàìjíríà yìí lè ní òfin wá ẹjọ́ bá wá ní gbèsè mọ́jọ́ nítorí òní ti àádọ́ àpá kò lè pàtàkì wọ́n pàtàkì ní ìgbésí ayé náà gbọ́dọ̀ tó sún wá lẹ̀ sí gbogbo àbẹ̀ tó jẹ́ ìyẹn bá wá sí tí wọ́n wí ní rẹ tó wá lọ síbò ní ọlọ́run ọgbọ́n padà àwọn ọlọ́ náà òdì ní ìdóbi jẹ́ pé ẹ̀rì bóyìí dùn fún mi láti orí tẹ̀ ìjọba nàìjíríà ẹ bá lọ sáfún ilẹ̀ haúsá kò yí sì fún ilẹ̀ yorùbá yìí àti ẹ bá ti tán láti tẹ̀sí nílẹ̀ nítorí pé àwọn gba wèrè mọ́ ẹ̀kọ́ òyìnbó yorùbá wọn gba wèrè mọ́ kódà wọn tún lè ṣe lófin nígbà míì wọn ti mọ wọn tó wọn máa di kàkà dì kó tó di fún ìjà tó bá ah, wà gbádá sí ìlérí tẹsán náà náà náà kò ní fitness yorùbá ah, nǹkan ti wọn kò sì yà wọ́n lẹ́nu torí pé òyìnbó ló jẹ́ yorùbá ọ̀làjú àwọn yorùbá ọ̀làjú tẹ́lẹ̀ wọ́n ń kọ̀wé òyìnbó ló dé ni wọ́n ń kọ̀wé wọ́n máa ń pàrokò ránṣẹ́ tẹ́lẹ̀ wọ́n ọ̀kọ̀ lẹ́bà tẹ́ bá múwèé kan wá tí yorùbá kọ kó òyìnbó tó dé ìpín lẹ́kùn wọn ọ̀làjú wọn ẹ̀sẹ̀ làjú náà ìdí nù sẹ́wọ̀n pé àtẹ̀tẹ̀ tó gé ńkọ́ wọ́n níbẹ̀ ní ti ọjọ́ bó ti jẹ́ subhanakallahumma wa